rere kó múra sílẹ̀. ẹni ṣèkà tó múra síta àtọ́rẹ́ àjìká ìkan ò níbẹ̀. ọ̀lẹ́ o ẹ̀yin ará ilé ẹ kú dédé àsìkò yìí o èmi ó já sọpẹ́ olúmídé alias mr current affairs láti ìbílẹ̀ rédíò online nílùú uk ibẹ̀ la tẹ̀dó sí nílùú london ẹbẹ̀ ni a ti ń rọ̀ bí òjò la dẹ̀ ti ń dún bí ìlù fún ẹ̀yin èèyàn wa nílé lóko ẹ kú ọ̀lẹ́ ẹ̀yin ará mi nílé lóko ẹ̀ lájò èmi ọmọ yín ó já sọpẹ́ lẹ́ẹ̀kan sí èmi olúmídé ó já sọpẹ́ Mr Current Affairs èmi mò ń kí wípé ẹkú dédé àsìkò ilé ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ aláwòrábí ìtòṣọ́wa láti ọ̀sẹ̀ tó kọjá títí di àsìkò yìí ọlọ́run tó ọlọ́run tó ṣe ààbò lórí wa tẹbítẹbí taratara èyí tó ṣe alpha tó omega lórí wa wípé àtúbọ̀ tó ṣọ́ wa di ọjọ́ ìní àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run Allahu Rabbi tó ṣọ́ wa dọjọ́ òní ẹ̀yin ará mi nílé lóko níbi kí ẹ ti ń gbọ́ mi mò ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí tó ṣọ́ wa dọjọ́ yìí nítorí òun ló ń fún wa sọ òun ló ń jẹ́ ká lọ òun ló ń jẹ́ ká bọ̀ òun ló ń jẹ́ ká jí òun ló ń jẹ́ ká sùn òun ló jẹ́ ká gbé apá òun ló jẹ́ ká gbé ẹsẹ̀ òun ló jẹ́ ká gbé ọwọ́ òun ló jẹ́ ká gbọ́rọ̀ òun ló jẹ́ ká máa ríran ní ketekete òun ló jẹ́ ká máa gbọ́rọ̀ ní ketekete òun ló jẹ́ ká máa ríran bí a ṣe ń ríran ẹ láìsí ọlọ́run láìsí àṣẹ ọlọ́run náà ayé wa òfo ni o ṣùgbọ́n àwa dúpẹ́ a fi ìfọ́ ọlọ́run a fi ìfẹ́lẹ́dùmarè ọba aláwùrábí èyí tó ṣọ́ wa láti ọ̀sẹ̀ tó kọjá títí di àkókò yìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ a ní ṣàṣetì o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láṣẹdùmarè gbogbo ẹ̀yin fáǹsì wa pápátá gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá lẹ́yìn gbogbo ẹ̀yin arìbílẹ̀ rèjò ẹ̀ẹ́n láṣẹdùmarè ire lójú owó rí o ire lójú wa màmá rí o àní ṣàṣetì o àní màmú bọ o gbogbo ẹ̀yin ń gbọ́ wa káàkiri àgbáyé London ní Amẹ́ríkà ní France ní Italy ní Abidjan ní Dubai ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa lẹ́kọ̀ọ́ ní nìbàdàn ní lọ́yọ̀ọ́ ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ bílẹ̀ rèjò tẹ́ ti ń tẹ́tí sí Ọjà Sọpẹ́ Eh, Mr Current Affairs eh, ọlọ́run a máa wà pẹ̀lú yín o ọlọ́run a máa ṣe áfà tó mẹ́ga yín ẹ máa ẹ máa rí ṣe o láṣẹ Èdùmàrè gbogbo mo gbàdúrà báyìí fún gbogbo ẹ̀yin oníṣọwọ́ gbogbo ẹ̀yin oníṣọwọ́ oníṣòwò oníṣẹ́ ìjọba eh, ọkọ̀ ọba àdàbà oníṣàwà lẹ́sẹ̀ o a máa jèrè o àníṣàṣe dànù nílé ayé wa nísìnyí mò ń fi àsìkò yìí kí ìyá àbàdàn èyí tó jẹ́ aláṣà àti olùdarí ìbílẹ̀ rédíò wípé wọn kò ṣe takuta pé iléeṣẹ́ wọn a máa gbòòrò sí o pẹ̀lú àwọn aláṣẹ àti olùdarí pẹ̀lú àwọn èèyàn wa tó ń bá wa ṣiṣẹ́ káàkiri àtàwọn tó wà nàìjíríà náà gbogbo wọn la gbàdúrà fún pé láṣẹ Èdùmàrè òkè ní gbogbo èròǹgbà wa máa lọ àní lágbára ọlọ́run lágbára ọlọ́run ire lójú owó rí o ilé lójú wa máa rí lágbára ọlọ́run lágbára láwùrábí ní wákàtí èmi náà mo kí àwọn fáǹsì wa pátápátá lẹ́ẹ̀kan sí gbogbo àwọn fáǹsì wa mo tún kí lẹ́ẹ̀kan sí nítorí mo kí pé ẹ kúṣẹ́ ẹ ṣe gan nítorí ẹ̀yin ni ẹ̀yin lẹ jẹ́ káwa gangan máa wá ká máa wà báyìí ẹ̀yin lẹ dẹ̀ ń jẹ́ kí program yìí máa tẹ̀síwájú gbogbo ẹ̀yin tẹ máa ń kọ̀mẹ́ǹdì mi tẹ máa ń pè mí lẹ́yìn pé Olúmídé iṣẹ́ takuntakun kó tó ń ṣe gbogbo ẹ̀yin tẹ máa ń tẹ̀ sórí orí fóònù wa ẹ̀yin bíi Adétutù Adétutù hmm, àbúrò mi ó ní àmì Jésù Rita Ebowa thank you very much my sister from Edo you are blessed ma. We've been seeing what you are doing, and God will continue to prosper you. Uh, we are going to talk about um, today. Uh, before I go, because of you, I will just want to talk about elect- electrical um, electoral process. Electoral process. If you have anything to contribute, you can just call in and contribute to my program. Rita Ebowa and some other people that doesn't have um, that cannot speak or or or or, or uh, that cannot hear in uh, Yoruba, so you can just uh, chip in with either pidgin english or other uh, part of uh, language like english language is also accepted uh, in the on uh, on this um, platform you can call me and then express your feelings concerning the electoral process in nigeria especially and africa uh, Jokebe bèbí lawal àmì o uh, tóyìn tọpẹ́ ẹ káàbọ̀ ẹ ṣé gan jọkẹ́ bèbí lawal ìyá mi alálùbáríkà ẹ ṣé gan ẹ káàbọ̀ sórí ètò wọn ni tóyìn tọpẹ́ wọn ni well done Ah, eh, wọ́n ní àmì ah, ẹ ṣé gan amudat badmus ìyá mi ẹ ṣé gan well done my brother ẹ eh, adétutù adétutù ó ní àmì ah, jésù ẹ eh, àbẹ̀kẹ́ kẹ́hìndé wọ́n ní ẹ kú ètò ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá jẹ́ kí ó já sọ pé kó máa move on àti ìbílẹ̀ rèdíò àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ bá wa share program yín gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò ẹ bá wa share program yín ẹ bá wa share nítorí nǹkan ayọ̀ ó ń wọlé tọ̀ wá wá lójoojúmọ́ especially mi ó já sọ pé gbogbo àwọn fans mi wọ́n ń gbé nǹkan rere ṣe ni lójoojúmọ́ every time every time ni ọlọ́run bùkún ọlọ́run bless wọn gbogbo àwọn èèyàn tó ń wò mí lórí facebook tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi lórí facebook tó yẹ pé gbogbo wọn ìròyìn ayọ̀ ni mo kàn ń gbọ́ inú mi dẹ̀ ń dùn pé ọ̀rọ̀ wa ń já sọpẹ́ ọ̀rọ̀ wa ń já sáyọ̀ ọ̀rọ̀ wa dẹ̀ máa já sọpẹ́ ó máa já sáyọ̀ láṣẹ Èdùmàrè títí ayé ni lágbà ọlọ́ àní rí ẹkú òṣè láṣẹ Èdùmàrè ní ọdún yìí títí ayé máa fi parẹ́ láṣẹ Èdùmàrè ìbílẹ̀ rédíò online ní United Kingdom bẹ̀la tẹ̀dó sí gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa báyìí tẹ́ bá fẹ́ gbọ́ wa tẹ́ bá ń gbọ́ wa ẹ bá wa ṣíà ẹ̀ fáwọn èèyàn yín àwọn tí ò bá ní tán bá wà lórí Facebook ẹ lè ní kán lọ sí www.ibileradio.com lórí website kọ́ lọ download ìbílẹ̀ rédíò ńbẹ̀ wọ́n á máa gbọ́ wa àwọn oníṣẹ́ ọwọ́ àwọn tó bízì lọ́wọ́ tó ń dirun kan lè máa gbọ́ wa a kàn ra gbé sí ni a máa gbọ́ nǹkan tó já sọpẹ́ sọ tó bá dẹ̀ fẹ́ pè á lò ẹ̀rọ ẹ̀ á lò ẹ̀ á fi sí ilẹ̀ díẹ̀ á dẹ̀ máa gbọ́ wa á lè bá sọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ download tún ní rédíò náà tún ní rédíò the same thing náà ni ẹ lọ sórí website yín ẹ lórí apps yín lórí fóònù yín sorry ẹ lọ download ní tuning radio náà tẹ bá download tuning radio ẹ lè máa ẹ mẹkáníìkì ní ẹni ẹ oníṣẹ́ ọwọ́ ni oníṣẹ́ ìjọba ni tó bá busy tó wà ibikíbi tó bá wà sí wà kàn fi rédíò ẹsẹ̀gbẹ́ kan ni wà á máa gbọ́ but àwa tá a bá tún wá lè wò wá lórí facebook tá a àsìkò láti máa wo bó ṣe ń lọ gangan tẹ fẹ́ máa wo ojú ojá sọpẹ́ tẹ fẹ́ máa wo bí ìbílẹ̀ rédíò ṣe rí ẹ lọ sórí facebook ẹ search fún ìbílẹ̀ rédíò tiwantiwa Eh, ẹ̀ẹ́rí wa ń eh, bẹ̀ ẹ̀ẹ́bẹ̀ la wà tí à ta ti ń dún nílùú United Kingdom gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa eh, lórí ètò yìí ẹ lè pè sórí o oh seven four five nine three five three seven nine nine ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ lè pè sórí plus four four ẹ̀yin tẹ́ bá wà ní Europe Nigeria and other places bí America ẹ lè pè sórí plus four four seven four five nine three five three seven nine nine gbogbo ẹni tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa tẹ́ wà ní London tẹ́ wà ní United Kingdom ẹ lè pè sórí o oh seven four five nine three five three seven nine nine o oh seven four five nine three five three seven nine nine o oh seven four five nine three five three seven nine nine ẹ ó wà lójú lójú ẹ ẹ tẹ́ bá wà lórí Facebook fáǹfààní ẹ̀yin tẹ̀sí lori facebook but ẹ̀yin tẹ́ bá wà lórí facebook tẹ̀ ń wò mí báyìí máa rí ní ojú òòrùn yín níbẹ̀ wọ́n ti tẹ̀ síbẹ̀ ẹ̀yin tẹ́ bá wà ní amẹ́ríkà anywhere tẹ́ bá wà ẹ pè sórí plus four four seven four five nine three five three seven nine nine mo kí gbogbo yín pé ẹ kú Uh-huh ọlá unif erasa ẹ ṣe gan ẹ káàbọ̀ sórí ètò wọn ní nice one ẹ ṣe gan jọkẹ́ bèbí là wà ilé iṣẹ́ ilé iṣẹ́ yín ò ní jóná iwájú iwájú ọ̀pá ẹ̀bìtì iwájú ni ẹ máa rí ẹ ṣe ìyá mi àmì àmì àmì àṣẹjùmọ̀ ẹ Nancy Shani ẹ my sister my lovely sister you are watching me here what I what I'm just trying to uh, because of you I have to just say um, the topic of today is just about the electoral process in Nigeria. How can we move forward? How can, how can we progress in terms of democracy, in terms of electionary in Nigeria? How can INEC make it perfect to work in order for us to get a good leader, a perfect one that is not um, that is not kangaroo, that is not um, dubious, that is not um, that is that is good, perfect because of their work how can they perfect their work in order to make sure that they, there is no cheating there is no there is no um, um, rancor within their work how can INEC make it a perfect how can government make INEC to be independent in order to give us a good um, leader in the future so that's what we are talking about if you have any idea concerning or you have any problem with uh, electoral process of uh, Nigeria electoral process or if you want when you want to go for registration maybe you encounter some issue you can let us know anything concerning the election even if you want to contest election in nigeria you are having a problem let's share it with us whatever concerning election because we are in the year of election now we have to educate ourselves we have to educate everybody what is the problem concerning our election in nigeria how is it that after the election um, after the election we expect to have a goodies Um, uh, uh, the populace is supposed to enjoy. Why is it that it's, uh, uh, it's other way around? So please, if you have any contribution, you can just call in and contribute to it on 074 5935 or plus 4474 59353799. Yeah, you are welcome. Every idea is welcome. It's just um, a way to make progress in Nigeria electoral system. How can we improve in in getting a good leader? how can ele uh, election be perfect in Nigeria like it is done in other parts of the world um, Nancy thank you very much Olufemi Jola Babami, mi ẹ kú pastor Olufemi Jola, ẹ God bless you God bless you sir now ẹ mo kàn sáré chipping ni nítorí pé mi ti bẹ̀rẹ̀ program ṣùgbọ́n torí àwọn tí ò gbé tán gbọ́ tí mo mọ̀ tán gbé dé wa mo láti sọ ọ̀pọ̀ tá à ń ṣe fún wọn because gbogbo wa náà ni a nílò ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀ èmi ọmọ yóò já sọ pé lẹ́ẹ̀kan sí mo tún kí gbogbo yín mo kí gbogbo ilé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ náà tí ẹ̀ ń ṣerú prógráàmù yà wọ́n ta bá lẹ́nu ẹ̀ gbogbo wọn tó ti ń ṣe káàkiri àgbáyé gbogbo yín náà la gbàdúrà fún wípé a kò ní a gbàdúrà fún yín ọlọ́run elédùmarè a máa fún yín ṣe a máa fún yín sọ láṣẹ Èdùmàrè àníṣìṣọ́ àní ṣìṣe àní ṣìṣọ o àdẹ̀ní mo gbàdúrà fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ so ọ̀rọ̀ tá a gbé wálé ní ok yeah kí n tó lọ sórí àṣàrò ọ̀rọ̀ tá a máa ṣe àṣàrò ẹ̀ lé nítorí. Uh, prógrámù yìí ètò yìí fún àṣàrò ló wà fún òun ṣe pé ó já sọpẹ́ ni ó yẹ kó máa sọ̀rọ̀ ó já sọpẹ́ kàn máa mú nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé wá ni á mú wá káàkiri tó ẹ̀yin ẹ̀yin ará lé nǹkan tó bá ń dùn ẹ̀yin náà ẹ̀ mú wá síbí à á lè sọ̀rọ̀ lé lórí torí ẹ̀ ni a ṣe máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan lénìí tó jẹ́ pé àwọn nǹkan tó dùn wà máa sọ ní Yorùbá tó bá ṣe bí ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi kí mo kọ́ fẹ́ fi kí ẹ̀yà eh, wa eh, màmá wa lára àwọn èèyàn wa ní ìbílẹ̀ rẹ̀dọ̀ àwọn tó yẹ pé alára àwọn fans wa náà ni wọ́n eh, ìyá wa prophetess tí wọ́n wà ní àpáta ayérayé kianes church ní ìlú nàìjíríà ìyá wa prophetess àpáta ayérayé akínkù ọjọ́ bí pé ẹ̀mí ẹ̀ ṣọ̀pọ̀ ọdún láyé o ẹ dàgbà ẹ dògbò ẹ àwọn ọmọ yín láṣẹ Èdùmàrè ọlọ́run adé òdúró tì yín ìbílẹ̀ rédíò à ń kí fún ọjọ́ bí yín pé ọlọ́run á wà pẹ̀lú yín o ẹ ṣọ̀pọ̀ ọdún láyé láṣẹ Èdùmàrè ẹ̀yẹn ìyá wa mm, prophetess ti àpáta ayérayé sí anes ẹ kú ọjọ́ bí náà lẹ́yìn yẹn náà a máa kí mm, newly elected akògbé of Ajoa Kingdom. Eh, his royal majesty ọba bámidélé akínwẹ̀ eh, ti akọ̀gbé of Ajua kingdom ní Ondo state wípé wọ́n kú oríire náà eh, oyè àmọ́rí adé apẹ́ lórí ìrùkẹ̀rẹ̀ àdàbí àdàbí abẹ́rẹ́ lọ́wọ́ wọn ní láṣẹ Èdùmàrè mo kí wọn náà mo dẹ̀ tún máa fi àsìkò yìí náà mo máa fi kí ìlúfẹ́mi lóyè one ẹ̀gbọ́n mi ni ara àwọn ọba ọba torí inú mi dùn nítorí pé àwọn ọba méjèèjì yìí èèyàn mi ni wọ́n èèyàn ìbílẹ̀ rèdò ni wọ́n èèyàn wa ni wọ́n ara àwọn tó tiẹ̀ máa ń gbé ògo ìbílẹ̀ rèdò ga ni tó máa ń pò àtọ́ máa ń fún wa nímọ̀ràn tó dẹ̀ máa wọ́n lè ṣe kó máa wà lórí prógráàmù wa wọ́n dẹ̀ máa ń fún wa àjọ lẹ́ẹ̀kan sí àjọ wà ní ìlú London ni nígbà kan up till now kó tó di pé wọ́n lọ jẹ ọba ní Nàìjíríà ṣe rí i pé èmi lọ́pẹ́ tọ́ sí báyìí pé àwọn èèyàn wa àwọn ará àwọn tó nífẹ̀ẹ́ bílẹ̀ rédíò àwọn tó nífẹ̀ẹ́ ọjà sọpẹ́ lọ́tún ló sì akàn gbọ́ pé wọ́n ń ṣoríire lọ́tún ló sì ni oríire náà kò ní wọ́n lé ẹnìkankan nu wa o àwa náà máa ṣoríire o gbogbo wa náà la máa jọba níbi kankan lẹ́yìn àṣẹ Èdùmàrè níbi kankan la máa jọba lórí ohun gbogbo ní àṣẹ Èdùmàrè mo fi àsìkò yìí kí ọba ìyẹn ọba eh, His Royal Majesty Ọba eh, Olúwayọ̀mí Adémọ́lá Ọdẹ́nẹ́yẹ Adéyígà Ìlúfẹ́mi Lóyè one Alákẹ́nẹ́ of Ìkẹ́nẹ́ Ogun State eh, Òfìràn Ẹkùn of Ọ̀bàrà ruling house Kábíyèsí o kádépẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ dábẹ́rẹ́ lọ́wọ́ ọba wa o kábíyèsí wa eh, à ń kíyín àwa tìbílẹ̀ rèdíò à ń kí yín gidi gan a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí tó sọ yín di ọba a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí tó gbé adé lé yín lórí adé náà àṣẹ tẹ bá pa ọlọ́run á máa fàṣẹ sí o ọlọ́run á dúró tì yín fún ìgbéga tẹtún tẹ ibi tẹ wà yìí ọlọ́run á dúró tì yín ẹ à ń bá yín lọ nítorí ẹ̀gbọ́n mi lẹ jẹ́ every time títí ẹ máa fi ṣe oyè lèmi máa bá yín lọ láṣẹ Èdùmàrè ọlọ́run á fún yín ṣe ìgbà oyè náà á mọ yín lórí o Eh, gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ṣe alátìlẹ́yìn fún ọba wa ẹ̀yin ará ìkẹ́nẹ́ ìlú àbàbáwó lọ́wọ́ nìyẹn a dúpẹ́ lọ́wọ́ yín o fún pé oyè tẹ fún ẹ̀gbọ́n mi ọba adémọ́lá ọba olúwayọmí adémọ́lá ọ̀dẹ́nẹ̀yẹ adéyíga ìlúfẹ́mi lóyè wọn ẹ̀yin ará ìkẹ́nẹ́ ẹ oríire náà ẹ oríire náà oyè náà á bá wa lára mu láṣẹ Èdùmàrè ẹ nísìnyí ẹ ohun tá a máa jíròrò lé lórí lónìí ẹ̀yẹn tọ́pìkì tá a gbé wá lónìí tá a dẹ̀ fẹ́ kẹ́yìn èèyàn bá a pè wọlé òun ni ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tá a máa jíròrò lé lónìí òun ni ọ̀rọ̀ ètò ìdìbò àti òṣèlú nílùú Áfíríkà pàápàá nílùú Nàìjíríà ètò àwọn ètò ìdìbò àwọn tí ó ń ṣe ètò ìdìbò ní Nàìjíríà ìyẹn àwọn INEC àti state inec national uh, independent uh, electoral commission àti ti state káàkiri tí wọ́n ń ṣe ìbò tó ń ṣe ètò ìbò ní nàìjíríà láti bí ọdún sẹ́yìn ẹ wípé kí ló fà á tó fi jẹ́ pé tí wọ́n bá máa dìbò náà tán báyìí gbọ́mi sí omi ò tó máa ń ṣẹlẹ̀ ni níkẹyìn kò sí ẹni tí ò ní sọ pé àwọn ṣòjóró àbí wọ́n wọ́n fóun àbí wọ́n inec ṣe nǹkan kan bóyá wọ́n sọ pé INEC gba rìbá wọ́n á sọ pé INEC ṣe léyìí wọ́n á ní àwọn olóṣèlú ṣe léyìí débi pé kò sí ìbò tán dì tó yẹ pé ó tẹ́yàn kankan lọ́rùn kí ni ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ètò ìbò Nàìjíríà báwo lẹ rò pé àwọn INEC àti ìjọba gan báwo lẹ rò pé ìjọba lè kí ni ìjọba lè ṣe fún INEC láti jẹ́ kán wà independent láti jẹ́ kán dá dúró láti jẹ́ pé kán má rí ìdúrún mọ́ rárá nítorí nígbà míì ìdúró ń wà fáwọn INEC officials ní nàìjíríà tó fi jẹ́ pé wọ́n máa ń gbé ìbò tí ò ẹ máa ń gbé ìbò fún ẹni tí ò yẹ kó wọlé ìbò kí ni nǹkan tó lè ṣe nítorí gbogbo àwọn èèyàn àwọn ẹlòmíín ó pẹ̀lú nǹkan tó sọ ẹlòmíín tẹ́lòmíín sọ pé òun ò lọ dìbò nítorí nígbà mi wá sọ pé àwọn olóṣèlú máa ń sọ̀rọ̀ kan wá ní ẹ bó o tiẹ̀ dìbò kò ti wọlé ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn pín sí méjì ẹlòmíín ó ti ṣe dáadáa sílẹ̀ àwọn èèyàn ti mọ̀ pé òun náà máa dìbò fún ẹlòmíín kẹrẹ ó ti ní àwọn bàbá àgbẹ̀jọ́ tó máa yí gbogbo ẹ̀ tó máa yí fún bí ọ̀rọ̀ bó tiẹ̀ dìbò bó ṣe yé mi nìyẹn ìkíní òun ni pé ẹlòmíì ó ti ṣe dáadáa sílẹ̀ gbogbo ìlú ti gbà á kò sẹ́ni tó lè bá fi ìgagbága ẹlòmíì kẹ̀rẹ́ ẹ àwọn àwọn lọ́balọ́ba àwọn níjòyè níjòyè wọ́n mọ màkàrúrù láti ṣe òjòrò fún wọn a máa sọ pé bó tiẹ̀ dìbò ó ti wọlé ìwọ ṣáà sọ pé ó fẹ́ lọ fún bò fi gbogbo yòókù lẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣe ló yẹ kó jẹ́ pé àwọn ọ̀tọ̀kùlú gbogbo àwọn aráàlú ló máa dìbò fún èèyàn yẹn lọ́ máa fẹ́ nítorí pé tí àwọn èèyàn bá fẹ́ ẹni tán dìbò fún ẹnìyẹn máa ó máa ṣe iṣẹ́ yẹn padà fáwọn aráàlú ni ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ọ̀tọ̀kùlú nìkan àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn olówó àwọn lọ́balọ́ba nìkan ló fi síbẹ̀ kò ní rántí àwọn aráàlú kò ní rántí mẹ̀kúnnù nítorí pé ó bìlí pé kò ń ṣe ìbò mẹ̀kúnnù ló gbé òun wọlé ṣùgbọ́n bí ìbò dẹ̀ ṣe máa ń lọ ni pé wọ́n máa ń sọ pé democracy ìbò kan vote kan ni ìbò èmi níbò ìwọ níbò bó ṣe yẹ kó rí nìyẹn tí ẹni tó wọlé gan bá mọ̀ pé àwọn aráàlú ló dìbò fóun á ṣe fáwọn aráàlú á bẹ̀rù ọlọ́run láti rí pé òun ṣe padà fáwọn tó fóun níbò ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ibì kan náà ti jókòó náà sọ pé má wọ̀rì kó máa wọlé báwo ló ṣe ń ṣẹlẹ̀ báwo ló ṣe ń happen torí àwọn elétò ìdìbò lórí ẹ àwọn elétò ìdìbò ni mò ń sọ lẹ́ẹ̀kan àwọn INEC àwọn elétò ìdìbò ló ń gá ìdìbò yìí pẹ̀lú àwọn àwọn agbófinró ẹ so àwọn agbófinró náà yes àti àwọn elétò ìdìbò àwọn náà ń ṣọ́ọ̀bù ìpẹ́ láwọn olóṣèlú gangan fúnra wọn náà nígbà míì àwọn olóṣèlú máa máa jà fitafita pé àwọn ti ṣòjóró fún wa bì wọ́n ti ṣe ṣùgbọ́n àwọn kan ò ní gbọ́ nítorí pé nítorí pé nǹkan táwọn kan fẹ́ kó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yẹn ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ní lẹ́yìn after ìbò a máa máa a máa máa dàbẹ́ pé bí ìgbà tó yẹ pé àwa gbígbà tó yẹ pa a kàn ṣe àṣedànù ni ọlọ́run má jẹ́ àṣàṣedànù nítorí tí gbogbo wa bá lọ sínú òrùn ta lọ sínú òjò mo kí títílayọ̀ sàlámì àmísà ẹ ṣé gan ọlájídé adébùkọ́lá àwọn ti chicago ni ẹ ṣé gan ẹ̀gbọ́n mi tó dáa wòlíì abọ́sẹ̀dé tá à ń wá òṣòdì ìyá mi nìyẹn láti nàìjíríà ẹ ṣé gan prophetess mi nìyẹn ẹ ṣé gan god bless you now lórí ọ̀rọ̀ ìbò yìí náà ni a fẹ́ ka educate àwọn èèyàn nígbà míì àwọn ẹlòmíì máa ń ta ìbò wọn good ẹlòmíì lè gbowó tó bá gbowó tó bá gbowó bò ó ti mọ̀ pé ó ti ta conscience ẹ̀ nìyẹn ara nǹkan tó yẹ pé tí wọ́n bá tí wọ́n bá padà tí àwọn olóṣèlú bá wá débẹ̀ tán fi ní wòyí nìyẹn nítorí pé ó ti gba ẹ̀tọ́ ẹ kó tó di pé wọ́n dìbò so nígbà tán wá wọlé tán tó bá lọ bá wọn pé kán fún ẹ kan wọ́n lè má dá ẹ lóhùn nǹkan tó ń ṣe kí ń dáhùn nìyẹn tá à ṣe kí ń rí èrè èrè democracy nìyẹn tó máa ń sọ pé ẹ ẹ democracy pé èrè ẹ mímọ́ mo ti gbà bọ́ yẹn pé pé èrè democracy Títílayọ̀ Yésìdé ẹ pé ètò ṣá ẹ ṣe gan ẹ ṣe gan mo rọ́wọ́ yín ẹ káàbọ̀ sórí ètò wa ẹ máa bá ẹ máa bẹ́tò lọ ẹ nǹkan tí a rí nìyẹn nítorí pé àwọn àwọn ilé ìgbìmọ̀ asòfin wọ́n ṣe àtúntò sí ọ̀rọ̀ ètò ìbò lẹ́nujọ́ mẹ́ta yìí a dẹ̀ expect àwọn èèyàn wa kan kan fún wa ní ìmọ̀ràn kan educate wa kan bá wa sọ̀rọ̀ kan bá àwọn èèyàn wa sọ̀rọ̀ bí ètò ìbò ṣe ń lọ ní nàìjíríà báwo ló ṣe jẹ́ pé ta bá dìbò tán a kì í rí àǹfààní ìbò ta bá dì àwọn ẹlòmíì gan ti sun ẹlòmíì àlóhùn òṣèlú mọ́ ẹlòmíì àlóhùn òjáde ìdìbò mọ́ ṣùgbọ́n mi máa encourage àwọn èèyàn kan má jẹ́ kó sun ọ̀hún ọ̀tí tá a bá débẹ̀ àwọn ìlú kan náà wà náà tó yẹ pé wọ́n ti wà nírú situation báyìí náà ṣùgbọ́n nígbà tí a give up èèyàn gbúdọ̀ give up irú àwa náà sí tá à ń sọ̀rọ̀ àwò gbà tábà ló sú wa ká má ka give up kí ni a fẹ́ jèrè ń bẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá give up a máa dé bẹ̀ǹjọ́ kan nítorí pé tẹ́ bá wò nísìnyí a ti ní sixty eight political party nàìjíríà sixty eight parties la ní ní nàìjíríà eh, oníkálukú lè mú ìtòhùn oníkálukú lè mú candidate tòhùn wọn ò fọ́ọ̀sì wa síbi kan pé ká dúró síbi kan tí gbogbo ẹ̀ bá pín yẹlẹyẹlẹ kò ní sẹ́ni tó mọ bí ìbò ibi tí bò máa lọ kò ní sẹ́ni tó máa fẹ́ lọ ṣe jà màkàrúrù síbì kan nítorí ó ti kún yẹlẹyẹlẹ ìwọ kan tó fẹ́ náwó ìwọ kan tó fẹ́ ṣe jàǹbá o mọ̀ bóyá jàǹbá tó bá ṣe ó máa fail nítorí pé gbogbo ẹ̀ pín yẹlẹyẹlẹ àwọn aráàlú ló yẹ kó kó decide ele because political party ta ní ó fẹ́ pé ó fẹ́ ó kù méjì kó pé seventy seventy that is eh, àádọ́rin àádọ́rin kọ́ nìyẹn àádọ́rin so báwo ni àwọn èèyàn èèyàn àádọ́rin ṣe máa fẹ́ contest ìbò nàìjíríà tí à ní rí at the end of the day tí à ní rèrè ẹ̀gbà after ìbò so ó yẹ ká jókòó ká rò ó dáadáa àwọn a tún ní àwọn independent candidate mo gbọ́ pé wọ́n tún ti filẹ̀ pé tó bá wù mí o pé mo fẹ́ lọ fún president láyé ara mi torí a gbọ́ pé Pasuma náà bàbá wa olórin Pasuma a gbọ́ pé àwọn náà ní àwọn náà fẹ́ lọ fún kankan ṣe understand ṣùgbọ́n bó ṣe rí nìyẹn èmi náà fúnra mi tó jájá sọ pé mo lè ní èmi náà fẹ́ jáde chief kàmọ́rù kan náà lè lóun fẹ́ jáde anybody lè lóun fẹ́ jáde ṣe understand kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí lábẹ́ òfin láti jáde ìdìbò ní nàìjíríà ṣùgbọ́n wọ́n tún wáá fi jára sórí sixty eight yẹn débi pé o lè má wà ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú kankan o lè jáde láti dìbò ẹ má yẹ kẹ́rù báyìí ẹlòmíì lè jáde pé òun fẹ́ dìbò tó bá mọ̀ pé o tó gbagbá sùn lọ́yẹ tó bá jáde bò àwọn èèyàn á dìbò fún ẹ kò dìgbà tá a bá ṣe màkàrúrù bò kí ó tó di pé a di olórí ní ilẹ̀ nàìjíríà nígbà kan a ní two party system ìgbà yẹn a ní SDP àti NLC mo fẹ́ lè sọ pé nígbà yẹn àwọn nǹkan ètò ìdìbò ó lọ wọ́rọ́wọ́ ju ìgbà tá ní more than fifty political party lọ kí lẹ́yìn èèyàn rí sí i ṣé two party system yẹn ta ní nígbà yẹn ṣé ó dájú ìgbà ta ní party púpọ̀ yẹn ni nítorí nígbà yẹn afẹ́lẹ́ sọ pé ìfọkànbalẹ̀ wà nínú ètò ìbò wa bó tilẹ̀ jẹ́ pé kò perfect náà àmọ̀pọ̀ wà àwọn amòfin wa náà dẹ̀ sọ wọ́n ké lẹ́yìn tẹ́ bá rí i pé electoral system electronic electronic voting system ni a ti fẹ́ máa lò láti bíi ọdún díẹ̀ sẹ́yìn tí wọ́n ti bẹ̀rẹ̀ nígbà àwọn tí administration tó kọjá tó yẹ pé a máa máa lo bíi machine láti dìbò àti láti register, wípé tá a bá ṣe yẹn kò ní sójóró kò ní sí gbọ́nmi sí omi òtó ṣùgbọ́n kí ló fà á lẹ́yìn tá ti ń lo machine yìí a tún rí i pé àwọn àwọn àwọn nǹkan kan tó yẹ kó ṣẹlẹ̀ ó tún ṣẹlẹ̀ nínú ètò ìbò wa ibo la wá ń lọ ibo la máa gbé sí nítorí pé machine yìí gan àwọn ìlú kan wà tẹ́ pé wọ́n tiẹ̀ lo machine rárá ṣùgbọ́n ètò ìbò wọn ó lọ ní wọ̀rọ̀ rọ̀sẹ̀ ṣùgbọ́n àwọn òkòkè ká tún máa lo machine ṣùgbọ́n àwọn àwọn house of assembly wọ́n ti ké lẹ́yìn pé kí wọ́n lo machine nísìn pé machine nìkan lò pé um, ibi tó bá dẹ̀ wá ti rí machine lò rárá rárá ó le jù ni nìkan lo eh, ìyẹn ọwọ́ ìyẹn manual eh, registration náà kí ló fà á tó jẹ́ pé tá bá ti tó bá ti fẹ́ ṣe registration àgbọ́n mi sí omi òtó náà máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ náà ibẹ̀ náà àwọn nǹkan oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ àwọn tó bá ní ìmọ̀ràn lórí registration yìí àbẹ̀ tó ní experience kan àbí kejì kan bá wa pè wọlé títí layọ̀ yésìdè ó dá gidi gan ó dá gidi gan ni o wọn náà dá gidi gan ni tèmi tọ́pẹ́ àkàndé ọmọ mi tó dáa wọ́n ní good job dad yes ẹ ṣe gan ọmọ tó dáa um, yà lórí ọ̀rọ̀ malpractices tó ń ṣe lórí ọ̀rọ̀ à ń dìbò yìí tó fi jẹ́ pé tán bá ṣe tán báyìí kò sí kí oníkálukú máa wọra wọn lọ sí tribunal wọn á lọ dẹjọ́ ni pé àwọn ṣáà wọn ṣòjóró kí ló fà á tó fi jẹ́ pé gbogbo election tán bá ṣe kò lè má sí òjòrò kí ni ètò kí lẹ rò pé ìjọba lè ṣe kí lẹ rò pé àwọn èèyàn àwọn aráàlú lè ṣe kí lẹ rò pé àwọn NGO lè ṣe tó máa ń monitor àwọn monitoring group kí lẹ rò pọ́n lè ṣe ọ̀nà wo lẹ rò pọ́n lè gbégbà láti ran ìjọba lọ́wọ́ láti jẹ́ pé wọ́n dẹ́kun àti máa ṣe màkàrúrù nínú ìbò dídì nàìjíríà nítorí ẹ jẹ́ kí n sọ fún yín gbogbo ìyà tí àwọn ọmọ nàìjíríà ń jẹ lénìí lórí ìbò tán dì ní tí ìbò yẹn bá jẹ́ ìbò tó yẹ pé ó péye ó yege ó pé lójú àwọn èèyàn dáadáa kò ní sí mà kò ní sí lẹ́yìn ìbò ṣe ló yẹ kí àwọn èèyàn máa gbádùn ṣe ló yẹ kí ìgbádùn ó tẹ̀lé ìbò kò yẹ kó jẹ́ pé lẹ́yìn ìbò ìyà ni àwọn èèyàn máa jẹ kò jẹ́ kó jẹ́ lẹ́yìn ìbò ìpọ́njú ni àwọn èèyàn máa wà if àwọn tó tún dìbò fún àwọn tó tún ṣòjóró gan wọ́n dán wọ́n pẹ̀lẹ́ àwọn tó ń jẹ ìyà yìí náà àwọn tó tún fi aṣojú pé àwọn tó tún fi aṣojú pé ẹ lọ bá wa wo ìbò bíbò ṣe máa da tó jẹ́ pé wọ́n ṣe màkàrúrù ń bẹ̀ àwọn náà tún pẹ̀lẹ́ tó yẹ pé Ìyábọ̀ Adébọ̀jẹ̀ wọ́n ní ẹkú ṣẹ́sìmà àwọn ìyá wa láti ẹkú ọ̀lẹ́ o ó já sọpẹ́ ìbílẹ̀ rédíò lẹ́wà ta ló ń sọ̀rọ̀ láti bolẹ̀ tí sọ̀rọ̀ ó já ẹ bá a pè wọlé padà ẹni tó ń pè a tún wo kọ̀ọ̀kan wọ́n tún sọ pé ní àwọn ìbò wọ́n máa ń pín owó níbi tán ti ń dìbò gangan tó yẹ pé wọ́n máa fáwọn èèyàn lówó tó yẹ pé wàá gbowó wàá lọ dìbò kí ló fa ó já tọpẹ. Ah, ẹ kú ọ̀lẹ́ ìyá mi alálùbáríkà ẹ ṣe gan ìyàwó ẹ ṣe gan àwa nìyẹn o ṣàlàfíà lẹwà o ẹ ṣe gan ẹ ṣe gan ìyàwó ẹ ṣe gan bẹyẹ bá wa lọ iwájú lẹ máa máa lọ o ẹ ṣe gan àmì àmì àmì àmì ìdùmàrè ẹ ṣe gan ẹ kọra gé o àmì o àmì àmì àmì ìyá mi ẹ fẹ bá ẹ bá ẹ fẹ bá a dá sétò. a lè sọ fún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lórí ọ̀rọ̀ ògùn yẹn. ok ma mò ń gbọ́ yín ma mò ń gbọ́ yín ma ìyá mi mò ń gbọ́ yín ẹ ṣeun ẹ kúṣẹ́ takuntakun iṣẹ́ ọpọlọ lẹ ń ṣe ọpọlọ yóò dẹ ní dàrú àmín Jésù iṣẹ́ ọpọlọ lẹ ń ṣe ọpọlọ yóò dẹ ní dàrú lágbára Ọlọ́run àmín àmín àmín àmín. mò ń gbọ́ yín mà. lórí ọ̀rọ̀ bò yẹn ìyá lórí ọ̀rọ̀ bò tí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ṣòdúró. bẹ́ẹ̀ ni mà. wọ́n ní lórí ọ̀rọ̀ ọ̀gùn tẹ́ ẹ̀ ń sọ pé wọ́n ṣòjòrò ọlọ́run máa wó kì í ṣọ̀rọ̀ èèyàn kan. mò ń gbọ́ yín mò ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lọ. mò ń gbọ́ yín. ó di dandan àtàwọn tó ṣòjòrò àtàwọn tó rí ìgẹ̀ wọlé kí àjẹjẹ gbogbo wọn pọ̀ ni. <laughs> nítorí pé kí ni wọ́n ní gbogbo tẹ́ bá ti òdodo ṣe láyé yóò máa ń fẹ́ ni ṣùgbọ́n tí wọ́n bá ti rọ́ ṣe ó máa máa dàrú ni. Hmm. Hmm. ẹ wo ìlú ìṣọ́tọ́ bá dìbò ṣé wọ́n rí ìdí ẹ̀. Hmm. tí ẹ nísìnyí èmi ò pọ́ lè tún máa pín owó fẹ́yàn kan tó fẹ́ẹ́ gbọ́wọ́ mọ́ tó kọ́tà bá gba ten tó bá gba ten pounds tó bá gba five thousand wọ́n máa ti jìyà ọdún márùn-ún ni. tí nǹkan lè ṣe. ohun tí wọ́n lè ṣe é sìn hmm. ojú everybody ti là ní ọ̀dẹ̀ kì í ṣe ní ọ̀dẹ̀ wọn máa ya jìyà nísìnyí kì í ṣe wípé nígbà nìkan ló ń bá jà mọ́ sí gbogbo wa lọ́gbọ́n bá jà nígbà tí Yorùbá ló ń jìyà èyí jù nígbà tí Nàìjíríà ló ń jẹ̀yà èyí jù ní tí a lè ṣe ní pé kọ́ńkàlùkù mẹ́tọ́ ń dìbò fún ẹ má dìbò nítorí pátì ẹ dìbò fún ẹni tí ẹ pé yẹ tó lè jẹ má sọ pé tó pé èèyàn kan wà pàṣẹ kan ń tẹ nífẹ̀ẹ́ rárá o ẹ dìbò fún ẹni pàṣẹ ń tẹ báyìí kó lè ṣe ní kẹ dìbò fún. ìbò ní kẹ́ẹ̀dì ẹ má dìbò fún pàṣẹ gbogbo pàṣẹ tó yẹ ká tẹ̀lé wọ́n ti tọ́jú nǹkan míì ibo ní káàdì àdìbò fún pátì mọ́ ọpọlọ má fi àjẹyàn gbogbo àwọn ọmọ kékèké kékèké kékèké tó bá àìrí àìlóró jẹjẹ wọn di yahoo yahoo wọn dẹ̀ ń kó wọn pa wọn ni lórí àìrómi lórí àìsí ìgbádùn gbogbo wọn dé lè tán ẹ gbogbo àwọn ọmọ tó ń kó lámúrọ̀bà. ẹ gbogbo àwọn ọmọ kékèké kékèké kékèké lámúrọ̀bà. so pààtì la máa dìbò eh, eh, èèyàn la máa eh, dìbò pààtì bí ọ̀rọ̀ tẹ sọ bí ọ̀rọ̀ tẹ sọ yá mi bí ọ̀rọ̀ tẹ sọ tẹ bí ọ̀rọ̀ tẹ sọ tẹ kúrò gan bí ọ̀rọ̀ tẹ sọ tẹ kúrò gan independent candidate ayé ẹ wà fún ẹni tó bá fẹ́ di tó bá fẹ́ díje tí ò bá fẹ́ lọ sí abẹ́ àsíá kankan wípé bóyá àwọn olóṣèlú yẹn wọn ò ní jẹ́ kó o ṣe ètò ìbò yìí dáadáa o lè dá dúró tó bá dá dúró wàá pe àwọn tẹ ní lifetime àwọn tẹ ní mind kan náà tẹ rí pé ẹ lè ṣèlú dáadáa ẹ lè jọ jáde kẹ ìyẹn náà bí ọ̀rọ̀ tẹ sọ ìkejì ìyá mi ẹ a ní ẹ bí àwọn ẹ olú ẹ pátì yẹn ta ní wọ́n pọ̀ gan nígbà kan kẹrẹ pátì méjìlá ní kí ló fà á tó fi jẹ́ pé ẹ bá ṣe ní ẹgbẹ́ òṣèlú tó pọ̀ kò wá rọrùn kò kò fún wa ní ìdùnnú bí ìgbà tá tiẹ̀ wá ní pátì méjì láyé ìgbà kan wọ́n di yẹ́gẹ́yẹ́gẹ́. ẹ tí eh, pátì bíi márùn-ún gbà yà wọn Awólọ́wọ̀ dàbí pátì márùn-ún ló wà. kò rọ́jọ́ mọ́ Abíọ́lá ó dàbí pátì méjì ló wà yẹ pátì méjì bọ̀ nísìnyí pátì tàbí tó lọ bí ó lọ bí àádọ́. mo ń gbọ́. àìṣòótọ́. àìṣòótọ́ ìjẹkújẹ olè àti ẹ̀sọ̀ jẹ́ kọ́kú yẹ́yẹ́yẹ́yẹ́. Hello. ó yé mi mò ń gbọ́ yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mò ń gbọ́ yín mò ń gbọ́ yín mà mò ń gbọ́ yín mà mò ń gbọ́ yín à ń gbọ́ yín. ní ìgbà tí èèyàn kan bá dìde tó ní kọ́múrọ́tì mi síta téèyàn kan dìde tó ní ṣẹ́gun ní kọ́mú síta téèyàn kan dìde tó ní túnṣẹ́ ní kọ́mú síta nínú pátì kan náà ní tó jẹ́ kọ́kú nìyẹn tó yẹ kán pín yẹlẹyẹlẹ nítorí nǹkan tó ní kálukú máa jẹ wọn ò nífẹ̀ẹ́ ìlú tán fẹ́ tó ìfẹ́ ara wọn nìkan ẹ ṣé pé. àgbàgbà tó a fi fún ọmọ pẹ̀lú ọmọ nípa ìṣèlú ni ṣé wọ́n ṣé gbogbo àwọn tó ń pọ̀ síta yìí ṣé wọ́n ti fi wọn wọ́n mọ̀ pọ̀ mọ̀ nípa ìṣèlú ni ọba tó wà ní òṣèlú wọn mọ̀ nípa ìṣèlú ìjẹ̀lú ni wọ́n àpò wọn àtàwọn fámìlì wọn ni wọ́n ń jà fún un. Hmm ara wọn náà ń jà fún wọn wá wọn wá lórí ara rẹ. tó fẹ́ jà fún wa ẹ wò ó ó lọ àmọ́bi tó wà mọ́. ọba máa gè ó dìde tó ní bá àkọ́lé yẹ kọ́ rí àwọn òun dà. Hmm, àbí àwọn tẹ́sí gbogbo àgbà kí ẹnìkan ṣoṣo tó kù fún wa bíi bàbá ọba sọjọ́ kíkú má pàkánù má gbèjè ẹ̀mí ẹ̀ gùn òun náà rí báwọn ti ṣe mistake hmm. àwọn náà ti mọ̀ báwọn ti ṣe mistake wọ́n tètè correct mistake yẹn káwa ọmọ ilẹ̀ Yorùbá ká sowọ́pọ̀ ká sì mọ̀ kò ṣe ọ̀pọ̀ báyìí ló kù báyìí. ok ẹ ṣe ìyá mi ẹ ṣe gan. àti mọ̀ṣọ̀kan kájí òdu hmm. kájí ọwọ́ tí wọ́n nílé ìṣẹ́ ni hmm. nítorí tó kù àkùn nìyẹn bẹ́ẹ̀ni ẹ ṣé gan ìyá mi ẹ ṣé gan ẹ ṣé gan ẹ máa bẹ́tò lọ́mà á tún máa retí pé yín tẹ́ bá tún nìkan mí tẹ́ tún fẹ́ bá a sọ ẹ ṣé gan ẹ ìyá mi ẹ ìyá Salawa Salam ẹ Jọkẹ́ bèbí làwà wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní irọ́ wọ́n ní nǹkan tí wọ́n bá fi ìpìlẹ̀ ẹ̀rọ ṣe wípé ó máa ń dàrú ni wọ́n ní nǹkan tó fà á tí gbogbo ètò ìbò Nàìjíríà especially Africa tó fi jẹ́ pé ìgbẹ̀yìn ẹ̀ ọlọ́run máa ẹ̀ka sọ mí ṣe ló yẹ kó já sí ọpẹ́ bí ọ̀rọ̀ mi àbí kó já sí adùn tó jẹ́ pé ìdàkejì ló ń já sí fún àwọn aráàlú tó jẹ́ pé àwọn èèyàn wá rí dividend of democracy mọ́ nínú pé nǹkan tí adẹ̀ṣe ń ṣe democracy ni pé èrè ẹ̀ là ń retí ṣùgbọ́n wá dàbẹ̀ pé ìdàkejì ni ọlọ́run má já ṣòwò ṣọ́ọ̀tì ìyẹn ni ọ̀rọ̀ politics Nàìjíríà àwọn tó gba àwọn tó bá gbìmọ̀ pọ̀ wọ́n ní wọ́n tún sọ gan wọ́n ní àwọn tó gbìmọ̀ pọ̀ tán ṣe màkàrúrù lórí ìbò wọ́n ní ìyá ẹ̀ náà ó máa bá wọn náà ni wọ́n nítorí bẹ́ẹ̀ náà ṣe rí nìyẹn many people tán ṣe màkàrúrù tán dìbò àwọn gangan tán bá parí ìbò tán àwọn gangan ni àwọn òdíje yẹn náà máa kàn rọ́ sẹ́yìn nítorí pé kí ni tẹ́ bá wò ó nígbà tí mo fẹ́ débì kan téèyàn kan parọ́ tó ṣe màkàrúrù fún mi tó gbé mi débẹ̀ màá wò pé bí mo ṣe débẹ̀ mi lè trust ẹni ó sì lè ṣe màkàrúrù gbà tí mo wà ń bẹ̀ á wá gbéyàn ẹ sẹ́gbẹ̀ wọn wá nílò ẹ mọ́ nǹkan tó yẹ kéèyàn lò nìyẹn téèyàn bá ṣòótọ́ nípa ìgbà tó ń dìbò tó dúró lórí ọwọ́ ẹ tó dúró lórí òdodo ẹ wàá rí pé tó bá dìbò yẹn tán táwọn kan bá ṣe màkàrúrù ẹni tó dìbò fún yẹn á sọ lọ́kàn rẹ̀ pé ẹni tóun lè trust lẹ́ni yìí ẹni tó wá tó ní ẹ jẹ́ ká ṣe òjòrò ẹ jẹ́ ká ṣe báyìí báyìí báyìí àbí ẹni tó bá wọn ní ẹ òkè ẹsà ẹmú two hundred wá ẹ àbá yín yípọ̀ àbá yín yípọ̀ á wò pé tóun bá wá lo eléyìí tóun bá fi síjọba ó máa dàjọba yẹn rú ni nǹkan tí kò yá wa ni àwa èèyàn nìyẹn nípa pé ká máa ṣe àmúlùmálà ká máa ṣe màkàrúrù ká máa ṣe òjóró òun dẹ̀ ló bá wa ní ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ áfíríkà ló bá wa ní nàìjíríà yìí abẹ̀kẹ́ kẹ́hìndé ẹ ṣe gan ẹ kú ètò wọ́n ní ẹ kú ètò ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan we, we appreciate you uh, all of you ìyábọ̀ adébọ̀jẹ̀ ìyá mi láti amẹ́ríkà ẹ ṣé gan appreciate yín ẹ fadilat fadilat ayọ̀bámi ọlánìpẹ̀kun nọ́fìl àwọn ní well done ẹ ṣé gan god bless you ẹ ẹ ṣé gan. so um, lórí ọ̀rọ̀ tí ìyá wa sọ kò ń ṣe nǹkan ta láti ké dànù a ṣe ń retí àwọn èèyàn kan pè wọlé lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdìbò nàìjíríà ẹ bá a pè wọlé ṣùgbọ́n mo fẹ́ ní ká tó a fẹ́ lọ sí a fẹ́ lọ dárayá nítorí bàbá wa his royal majesty ọba olúwayọmí adémọ́lá ọ̀dẹ́nẹ̀yẹ adéyígà a fẹ́ lọ a fẹ́ bá wọn a fẹ́ bá wọn fẹsẹ̀ rajó ká fi congratulate wọn a congratulate ẹ̀yin ará ìkẹ́nẹ́ náà. ìbílẹ̀ rédíò. ó já sọpẹ́. Eh, ìbílẹ̀ rédíò ta ló sọ̀rọ̀ o ó já sọpẹ́ ló wà lórí ìlà ló sọ̀rọ̀ ìta ló sọ̀rọ̀ hello. hello. hello ta ló sọ̀rọ̀ ó já sọpẹ́ ló wà ló ń bá yín sọ̀rọ̀ ta ló sọ̀rọ̀ láti bo. hello. hello ta ló sọ̀rọ̀ láti bo lẹ ti ń pè. yóò eh, dàbẹ̀ pé nẹ́tíwọ̀kì ni èèyàn gbọ́ tiwa eh, ṣùgbọ́n ẹ pè padà nẹ́tíwọ̀kì ni àgbọ̀ yín. Eh, so eh, tó bá ṣe díẹ̀ sá a máa fẹsẹ̀ rájò fún eh, ọlọ́jọ́ bí àpáta ayérayé sí anes mama wa prophetess a máa fẹsẹ̀ rájò fún. hello hello hello ta ló sọ̀rọ̀. Hello. Hello, ta ló sọ̀rọ̀ láti bo? Hello, ìbílẹ̀ rédíò. Ẹ mò ń gbọ́ yín, mò ń gbọ́ yín, ìbílẹ̀ rédíò ń gbọ́ yín, ta ló sọ̀rọ̀ láti bo? Hello. Nẹ́tíwọ̀kì ni à ń gbọ́ yín. Hello. Hello. ó dàbẹ̀ pé ìpè yẹn ń já ṣùgbọ́n ẹ a máa fẹsẹ̀ rájò tó bá ṣe díẹ̀ fún àwọn bàbá wa àwọn dẹ̀ dùn mí mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí kínní nẹ́tíwọ̀kì ni ẹ try ẹ tún try ọba bí ọlọ́run ò sí ẹ try ó dàbẹ́ ilẹ̀ ń pè ẹ try ẹ wò nẹ́tíwọ̀kì ni ibi tẹ lè pè sí náà ni ibi tẹ ti ń pè yẹn ẹ tún try lẹ́ẹ̀kan sí torí àṣẹ gbà pé wọlé ni ọ̀dọ̀ yín ni nẹ́tíwọ̀kì yẹn bóyá kẹ́ lo another phone bóyá kẹ́ lo another network ẹ fi pè wọlé. ẹ̀ló ta ló sọ̀rọ̀ ẹ̀ló ìbílẹ̀ rédíò lẹ́wà yìí o ìbílẹ̀ ta ló sọ̀rọ̀. ọjà pẹpẹ. yẹ ìbílẹ̀ rédíò ń mi. mo ń gbọ́ yín ta ló mo ń gbọ́ yín ìbílẹ̀ rédíò àmọ́ nǹkan tó ṣe network yẹn o torí àṣẹgbà pé wọlé ni wọ́n dẹ̀ dùn mí ṣùgbọ́n ẹni tó fẹ́ bá a sọ̀rọ̀ yẹn ó ní àwọn nǹkan oríṣiríṣi tó fẹ́ bá a sọ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ètò àwọn elétò ìdìbò bí wọ́n ṣe ń ṣe ètò ìbò ní nàìjíríà àti bí àwọn òǹdìbò ṣe ń ṣe ètò ní nàìjíríà àti bí àwọn ìjọba ṣe ń ṣe ètò ní nàìjíríà òun là ń sọ̀rọ̀ lé lórí ẹ̀ afẹ́kẹ́ bá a pè wọlé sí 07459353799 kí lẹ rí sí ètò ìdìbò nàìjíríà. Ah, eh, mo dúpẹ́ amusa ah, ẹ kú iṣẹ́ ọpọlọ sà ẹ ṣe gan ìyá mi eh, ah, Bíọ́dún Àlàbí prophetess wa eh, ok ẹ káàbọ̀ sórí ètò ẹ máa bẹ́tò bọ̀ ẹ ṣe gan you are welcome. Um, ìyá wa sọ pé irọ́ ó pọ̀ ní nǹkan tí wọ́n fi ń ṣe ètò ìdìbò nàìjíríà wọ́n dẹ̀ tún sọ pé gbogbo ẹ̀yin tẹ́ bá dàpọ̀ mọ́ wọn láti parọ́ ẹ̀yin lẹ máa kọ́kọ́ jẹ́nu ìyà yẹn òun lèmi náà fi sọ lẹ́ẹ̀kan pé tẹ́ bá wò ó ẹlòmíà lòun ṣiṣẹ́ fún lágbájá òun dìbò fún lágbájá òun bá lágbájá ṣe báyìí òun bá lágbájá ṣe báyìí lágbájá ò rántí òun tẹ́ bá ṣe nǹkan tó tọ́ nígbà ìbò lágbájá rántí yín nǹkan lágbájá ti rí pé nígbà tẹ máa ṣe àwọn ètò tẹ ṣe fóun yẹn màkàrúrù ni kò lè trust yín mọ́ that is why most of àwọn tó bá ṣe màkàrúrù fáwọn òǹdìbò nígbà míì àwọn náà máa ń wọ́n máa ń fọwọ́ rọ́ wọn sẹ́yìn ni nítorí ẹ̀ ló yẹ jẹ́ ká máa ṣe dáadáa and then tá bá wá ṣe tá bá ṣe màkàrúrù yẹn tán nígbẹ̀yìn nítorí gbogbo wọn ní nǹkan ilé tá fi irọ́ ó máa ń wó palẹ̀ ni òun ló fi ń fà á tó yẹ pé taba taba ní nàìjíríà tí àwọn òǹdíje yìí dupò síbò ètò ìjọba àwarawa ìtàn bá débẹ̀ tán wọn kì í rántí wa wọn rántí àwọn mẹ̀kúnnù nítorí pé àwa mẹ̀kúnnù gan fúnra wa àfẹ́ ara wa síbi táyé wa and then àwọn àwọn elétò ìdìbò náà àwọn ìmọ̀ràn wo lẹ fún àwọn lẹ ní fún àwọn elétò ìdìbò ìyẹn INEC ni o àti state INEC ìmọ̀ràn wo lẹ ní fún wọn ẹ bá wa wa pè sórí o oh seven four five nine three five three seven nine nine ìmọ̀ràn tẹ́ bá ní fún àwọn elétò ìdìbò àti àwọn aráàlú àtòrí a gbọ́ pé àwọn ní asọ látijọ́ ìpín káwọn èèyàn lọ gba ìwé ìbò wọn ìwé tó máa fi dìbò nítorí tẹ́ bá gba ìwé ìbò yín òun lágbára yín láti ṣe àtúntò sí ètò ètò ìbò nàìjíríà ṣùgbọ́n tó bá jókòó tó bá sọ pé kò kàn ẹ́ bó ṣe máa ṣe ìbò títí ayé máa fi parẹ́ náà náà ń nàìjíríà yẹn ṣùgbọ́n ìwọ tó bá ní ìbò tiẹ̀ ẹ lè fi yí nǹkan padà sí dáadáa ẹ lè sọ pé ẹ máa fi dìbò síbi tó dáa ẹ lè sọ pé ẹ máa dìbò fún ẹ tó máa ṣe rere fún yín tó máa gbọ́ ti yín nítorí ìjọba àwarawa ìjọba equity ni equality ni kò yẹ káwọn kan débẹ̀ kan sọra wọn di eh, ọba ṣèlú ẹ̀ kan jẹ́ ṣèlú ẹ̀ kan jẹ́ eh, eh, kí ló máa ń pè náà mẹ́sẹ́jì aráàlú ẹni tó bá dìbò fún tó bá wá ń gún ẹ gàlégàlé ìwọ ló fọwọ́ ara ẹ̀ fà o ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà gbogbo àwọn ìlú tó dáa ẹ tó bá dìbò fún tó bá jẹ́ president ó máa ń ó máa ń gbọ́ tàwọn aráàlú ni kò ní sọ pé ta ló ń sọ̀rọ̀ mẹ́ẹ̀ ẹ wá dìbò ẹlòmíà tún lọ á dìbò fún àwọn èèyàn ẹni tó dìbò fún yẹn á wá sọ̀rọ̀ ẹ̀ di ọba débi pé á tún lọ fi ọlọ́pàá á tún máa fi agbára tẹ gbé fún á máa fi dúró mọ́ ẹ̀yin tẹ wà ní tẹ́ẹ̀n ẹ̀yin tẹ́ẹ̀ dìbò fún wọn kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jókòó ká wò kí ló fà á kò yẹ kó rí bẹ́ẹ̀ bí tó yẹ kó lọ gangan ọ̀rọ̀ ètò ìbò wa ètò òṣèlú nàìjíríà ò lọ bẹ́ẹ̀ ẹ wo àwọn campaign tó máa ń ṣe mo ti bá wọn ṣe campaign nílùú ìlú ẹ tó jẹ́ mp ńgbà tí àti councillor gbà tó ń ṣe campaign lọ wọ́n máa ń lọ sílé sílé ni nígbà tó ń ṣe campaign lọ ẹni tó ń ṣe kà ẹni tó ń ibi tó wọ̀ lọ tó fẹ́ ṣe campaign bí yẹn ṣe sọ̀rọ̀ sí wọn wọ́n ń bẹ̀bẹ̀ ni wọ́n dẹ̀ ìwà lórí oyè o kò ṣe pé wọ́n ti dìbò tán wọ́n fẹ́ ọ̀hún oh, wọ́n wà lórí oyè wọ́n kàn tẹ́ tó bá ti wà lórí ipò bẹ́ẹ̀ yẹn wọ́n máa máa ṣiṣẹ́ wọn lọ bí ìgbà tí wọ́n ti wà nínú ipò ni wọ́n ìmọ̀ máa bìhéèvù bẹ́ẹ̀ kò ṣe pé wọ́n máa dìbò tán ẹlòmíà wá lọ sí VGC wọ́n á fẹ́ rí géètì tó sílẹ̀ nígbà tán tí tọ́ntọ́n ní géètì tó sílẹ̀ fún gbogbo èèyàn tó ń wọlé tó ń jáde nígbà tẹ́yẹ̀ tí ìdìbò wá di géètì tó yẹ pé wá pa ẹ wá pàdé wọn á máa kọ lẹ́tà lẹ́ẹ̀mẹwàá wọn tiẹ̀ wá ní ṣé tó bá rí yín ni ẹ tí wọn tẹ̀ ní dénú ilé tó máa ti kọ lẹ́tà gan pé àwọn fẹ́ rí yín débi pé kínní so kí ló máa ń fà á ike ọ̀rọ̀ tá a tún fẹ́ sọ tá a tún fẹ́ gbéyẹ̀wò nínú ibẹ̀ ni pé àwọn kan sọ pé àwọn ọ̀dọ́ ló yẹ kó máa ṣe olórí pé torí àwọn ọ̀dọ́ wọn ní akíkanjú wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ní agbára láti láti láti ṣètò ìlú kí lẹ́yìn èèyàn wá rí sí yẹn pé àwọn ọ̀dọ́ torí a gbọ́ pé wọ́n pàṣẹ bíìlì kan pé àwọn àwọn éèjì kan àwọn ọjọ́ orí kankan báyìí báyìí báyìí ni kò ṣe ètò òṣèlú ní nàìjíríà táwọn èèyàn dẹ̀ púpọ̀ àwọn èèyàn dẹ̀ ní àwọn nífẹ̀ẹ́ sí ṣé ọjọ́ orí yẹn ṣé ó mátà ni ẹ̀yin èèyàn wa ẹ bá wa sọ sí nínú ọ̀rọ̀ òṣèlú ẹ̀ẹ́kejì àwa tá a wà lẹ́yìn òkun àwọn tó wà ní diaspora káàkiri all over the world nígbà míì a ní àyè láti lọ sí nàìjíríà ṣùgbọ́n ǹjẹ́ kí ni ẹ̀tọ́ wa láti dìbò níbi tá a wà láti dìbò báwo la ṣe lè ṣe tó fi jẹ́ pé àwa náà a lè dìbò nígbà míì ẹlòmíì ò lè lọ sí nàìjíríà ṣùgbọ́n ó ń contribute sí kóta tẹ̀ sí nàìjíríà láti ibi tó wà ṣùgbọ́n nítorí again náà ó ń láti máa contribute sí ọ̀rọ̀ òṣèlú nàìjíríà láti jẹ́ pé ó dìbò nítorí tẹ bá wò tẹ bá wò critically many people tó wà labroad wọ́n ń contribute gan èmi ò lọlé ṣùgbọ́n wọ́n ń contribute sí economy gan owó tó ń wọlé láti àwọn tó wà ní ìrìn àjò nílùú òyìnbó sí nàìjíríà ó fẹ́ẹ̀ tó owó tó ń jẹ́ kí ọrọ̀ ajé nàìjíríà kó gbé sókè bẹ́ẹ̀ làwọn ẹlòmíín náà ń ṣe òwò láti ibi tán wà ṣùgbọ́n ṣé wọn wà lẹ́tọ̀ọ́ láti dìbò nítorí mo rí pé àwọn kan ti try wọ́n ti ṣàfihàn láti jẹ́ kí àwọn tó wà ní ìlú òyìnbó kan máa dìbò ṣùgbọ́n kí ló fà á tí ò fi tí ètò yìí tí ò fi tò táwọn èèyàn fi tí ìjọba ò fi gbà láàyè àǹdẹ́ kí ni àwọn èèyàn lè ṣe sí ẹni tó bá nímọ̀ràn lórí yẹn náà kọ́ pè wá ìgbésẹ̀ wo náà lè gbé láti jẹ́ pé kí àwọn tó wà ní ẹ̀yìn òkun náà kọ́ máa dìbò ní Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ìdìbò là ń sọ gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìmọ̀ràn kan àbí kejì ẹ lè pè wọlé ẹ lè pè sórí ó oh seven four five nine three five three seven nine nine ẹ a fẹ́ lọ sí ìpolówó ọjà báyìí a fẹ́ dókè lọ́hùn láti lọ polówó ọjà à ń bọ̀ náà. Authentic Entertainment Organization Authentic Entertainment Organization Authentic Entertainment Organization mà tó dé o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ ẹ bá fẹ́ ṣe ẹ fún ìnáwó yìí ẹ alága fún engagement yìí ẹ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yìí ẹ má làágùn jìnnà mọ́ authentic entertainment organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yìí event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yin ti ẹ̀ tí nìkan abẹ́tẹ̀ tí mo pé bò lè ṣe fẹ́ ṣènáwó yìí ẹ má nìkan mọ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nínú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí ẹ má yàgò jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo gbayeyeye rọbàní mc alágàní ohun orin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organization ilé lọ́dọ̀ náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹ̀wò yìí ẹni ẹ pè wọ́n lè ní kò síbi tí ọlọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ̀pọ̀ náà lónìí gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹ̀yẹ̀ yìí ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ mọ́ mi kẹ̀sì wípé rẹ̀ rẹ̀ lòlúwa. ẹ káàbọ̀ sórí ètò kí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí ọba àwọn ọba wa aládé tí wọ́n tí wọ́n gba ìrùkẹ̀rẹ̀ àtàdé oyè ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọba wa ní alákẹ́nẹ́ ọ̀fìnkẹ́nẹ́ His Majesty ọba olúwayọ̀mí adémọ́lá ọ̀dẹ́nẹ̀yẹ adéyígà ìlúfẹ́mi lóyè wọn alákẹ́nẹ́ ọ̀fìnkẹ́nẹ́ Ògùn State akínyìn oyè amọ́rí àti. Eh, His Royal Majesty ọba Bámidélé Akínwẹ̀ náà eh, láti Odo State akọ̀gbẹ́ of Ajua Kingdom oyè Àmọ́rí adẹ̀tún kí ìyá wa eh, torí ẹ̀ la ṣe play orin Sànni Aládé yẹn fún yín àfi kí yín pẹ̀lú ìyá tó ń ṣọjọ́ọ̀bí náà prophetess àpẹta ayérayé kíanes nílùú Nàìjíríà àkí gbogbo yín àti gbogbo àwọn ọlọ́jọ́ọ̀bí ní February náà àgbàgbé gbogbo yín o à ń sọ̀rọ̀ lórí ẹ lè pè wọlé nísìnyí ẹ ẹ bàbá wa tó ń tà láti pè lẹ́ẹ̀kan ẹ bá wa pè wọlé nísìnyí ẹ bá wa pè wọlé ó possible pè wọlé nísìnyí ẹ pè wọlé nísìnyí ẹ anybody tó bá máa pè wá ṣe pè wọlé ó máa wọlé nísìnyí ó seven four five nine three five three seven nine nine ẹ tẹ́ bá wà ní United Kingdom àbí tẹ́ wà ní London ẹ pè wá sórí ó oh seven four five nine three five three seven nine nine tàbí tẹ́ bá wà ní other part of the world bóyá America Nigeria ni ẹ lè lo WhatsApp àti other line kẹ́ fi pè wá sórí plus four four seven four five nine three five three seven nine nine plus four four seven four five nine three five three seven nine nine ẹ pè wá sí orí ètò nísìnyí ẹ láti jẹ́ kí láti sọ ẹ láti dá sí ètò ọ̀rọ̀ ètò àwọn Eh, elétò ìdìbò ní nàìjíríà eh, torí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní nàìjíríà eh, a mọ̀ pé nǹkan tó bá àwọn other things náà ló bá ètò ìdìbò nípa pé màkàrúrù corruption káàkiri tẹ bá dé ibi tó dé ibi tó tẹ̀ dé tán gan ní nàìjíríà wọ́n tún ní ejò oúnjẹ ó ń gbé owó mì ìyẹn jẹ́ kàyéfì fún gbogbo ọmọ nàìjíríà àtàwọn ọmọ ilẹ̀ káàárọ̀ jìrì pé ejò ó tún gbé owó mì wọ́n ní kí ni ò lè ṣẹlẹ̀ ní nàìjíríà that is why tẹ́fí rí pé ètò ìdìbò wa a nílò láti jókòó dáadáa láti ṣe because tá a bá ṣètò ìdìbò wa tó bá da even corruption are less corruption tá à ń sọ pé ẹ wọn à ń fight for corruption wọn à ń fight corruption mo sorry èèyàn kan sọ ńgbà yẹn wọn ní kó gbẹnu sọ wọn máa ń manage corruption yìí wọn máa ń manage corruption yìí tó bá ń fight corruption wọn máa fight back nítorí wọ̀gán tó ń fight ẹ̀mí ìrùpọ̀ mọ́ tó bá mọ́ o máa manage ẹ̀ ni báwo ló ṣe máa manage ẹ̀ wo ẹ jẹ́ ká kíyèsí níbi ọ̀rọ̀ ètò ìdìbò nígbà tí a fẹ́ dìbò tó yẹ pé bílíọ̀n bílíọ̀n bílíọ̀n bílíọ̀n ẹ̀ẹ́ corruption lọ́tún wọ́n gbé bò wọ́n mọ ọmọ kéékèèké àtẹ̀tún gbọ́ pé àwọn underage kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ nàìjíríà àwọn ọmọ àwọn ọmọ tọ́yìn fún fídàmù wọ́n tún gbé wọn lọ dìbò gan ni wọ́n pọn ọmọ míì lọ dìbò <laughs> ìyanu oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ nàìjíríà kọ́lọ̀ kó gbà wá àwọn nǹkan yìí ló fà á tó fi jẹ́ pé tá a bá dìbò tán a kì í rí èsì tó dáa bí ọ̀rọ̀ tí ìyá wa sọ lẹ́ẹ̀kan ó ní irọ́ àti màkàrúrù ó ní òun ló ń jẹ́ kí nǹkan máa dàrú nínú ètò ìdìbò nàìjíríà tá a bá dìbò tá a bá síbẹ̀ tá gbé àwọn èèyàn sórí tá gbé àwọn èèyàn sórí ìjọba ìjọba àwarawa pé kán kán ṣèjọba fún wa adé ọmọọba olórí adé ah well done bro ah bro mi ájúṣe fún ọ náà mo rí gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀mí náà gbádùn ẹ̀ mo jókòó ti látànà ọbẹ̀ sí níwò gbogbo iṣẹ́ tó ń ṣe ọlọ́run á fèrè sí o láṣẹ Èdùmàrè wọ́n á máa gbọ́wọ́ náà káàkiri àgbáyé ni o láìpẹ́ láì jìnà Eh, good evening sir ẹ kú ètò ah Williams Ọláyínká ìyá mi àtàtà ẹ gan God bless you ah Samson Akínọlá bàbá mi ẹ à ń retí kẹ́ bá àpò wọlé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹmọtinú ti fún òfin àti ọ̀rọ̀ in fact ọ̀rọ̀ tá à ń sọ yìí bàbá wa Samson Akínọlá afẹ́kẹ́ pè wọlé adẹ̀fẹ́kẹ́ fún wa ní update ibi tẹ bá ọ̀rọ̀ home office àti ọ̀rọ̀ Nigeria High Commission dé afẹ́kẹ́ sọ fún wa nítorí bàbá ẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ṣàṣàlẹ̀ tó lè ṣiṣẹ́ yẹn o ṣùgbọ́n Ọlọ́run a máa fún yín ṣe ẹ̀ nírà kó bá ń bẹ̀ o ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi williams ọláyínká good evening sir ẹ kú ètò ẹ ṣe gan ẹ adé ọmọọba olórí adé ẹ àbúrò mi tó dáa well done bro yeah samson akínọlá bàbá ẹ pè wọlé o ẹ wòlíì bíọ́dún alábí ẹ àwọn tí ẹyà àwọn ń wò wá ẹ àwọn tí loc nìyẹn ẹ wọn ń wò wá láti ìlú london wọ́n dẹ̀ ń gbọ́ wa báyìí ẹ ẹ ẹni tó pè wọlé lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ ẹ bá wa pè padà sórí ètò yìí ká lè gbọ́ tẹnu yín bàbá wa Akínọlá náà ẹ̀ ń wò wá ẹ bá wa pè wọlé à ń retí ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí láti jẹ́ káwọn ọmọ Nàìjíríà àti àwọn àwọn èèyàn wa tó ń wò káàkiri àgbáyé náà kán kẹ́kọ̀ọ́ kan àbí kejì lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbo agbo òṣèlú àti bí àwọn elétò ìdìbò ní Nàìjíríà ṣe lè ṣe láti pegedé ní àsìkò yìí wípé ti sọ àwọn nǹkan tó àwọn nǹkan tó fà á tẹ́ pé àwọn elétò ìdìbò tí wọ́n tí wọ́n mẹ́hẹ̀ nǹkan tá a rí ni pé àwọn elétò ìdìbò wa wọ́n wọ́n kàn ń pè wọ́n ní independent eh, eh, agency ni mo rò pé wà independent rárá at all because wọ́n bá wà independent wọ́n máa fún wa ní good uh, results at the end of the day kò sí election ẹlòmíì kan gba kámú ni kò sí election tó ṣe nàìjíríà tí ò wà tí ò wà tán ní contest ẹ tán ní sọ pé ah irọ́ pa òjòrò náà ṣe ṣùgbọ́n tí gbogbo wa bá ń sọ pé òjòrò òun lẹ́lòmíì fi jókòó pé jẹ́ kí n máa ẹlòmíì gan nǹkan táwọn elétò ìdìbò fojú ẹ̀ rí àti àwọn olóṣèlú kò jẹ́ kó lóun máa lọ ṣe ètò ìdìbò mọ́ ẹ̀hún máa lọ gbé gbá ìbò mọ́ ìfọ̀n ẹlòmíì tó ń dìbò gan tó jẹ́ olùdìbò owó jẹ́ kó jẹ́ pé ẹlòmíì sọ pé òun ò dìbò mọ́ àdé àwọn nǹkan yìí náà ló ń kó bọ́rọ̀ ètò òṣèlú wa tó fi jẹ́ pé tí àwọn olóṣèlú yìí bá débẹ̀ they won't do anything good for us a lè rí nǹkan tó dá lára eh, because nǹkan tí ò ibi tí nǹkan tó tí ò da tó bá jáde tí èèyàn ò bá dancing tí wà ò da tó bá jáde síta ẹ lè rí wà tó da lára ẹ ẹ lè rí ẹ lè rí ìbùkún tó da lára ẹ èso tí ò bá da ò da ni nígbà tó ń gbin èso ètò òṣèlú àti àwọn ètò òṣèlú nàìjíríà wọ́n gbin ètò e, èso tí ò dáná fi gbìn so nígbà tó bá wù kí lẹ fẹ́ ká wọ́n ní nǹkan tí wọ́n bá wù nǹkan tá a bá gbìn la máa ká a lè gbin àlùbọ́sà kàkà ẹ̀fọ́ ní nàìjíríà láéláéláéláé so aláti aláti aláti jíròrò lórí ètò bí àwọn ìjọba ìmọ̀ràn tẹ́ bá ní láti gbàjọba lórí ọ̀rọ̀ ètò ètò ìṣèlú nàìjíríà àwọn ètò àwọn elétò ìdìbò ìmọ̀ràn wo lẹ láti make sure pé wọ́n wà independent because níbì kan lápá àwọn apá nàìjíríà most most most places ní nàìjíríà but àwọn apá kan wà tẹ́ pé a gbọ́ pé wọ́n ní wọ́n dúró mọ́ àwọn àwọn elétò ìdìbò débi pé tó bá gbé ọmọ ọwọ́ wa gan kó tẹ̀ka ó máa tẹ̀ka wọ́n máa sọ̀rẹ́ndà gbogbo gbogbo gbogbo leaflet ìbò adé ọmọọba olórí adé wọ́n ní thanks oṣegan ọwọ́ náà thank you very much for for for for tuning in ṣé mọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló ń fa wàhálà táwa dẹ̀ ń torí ẹ̀ ń pariwo lójoojúmọ́ because tí gbogbo wa bá kẹnu sí kínní correction á wà ìjọba gbọ́ngbà míì wọ́n kàn wá ń bẹ̀ ni àwọn tó ń bá wọn sọ̀rọ̀ wọn kì í sòótọ́ ọ̀rọ̀ fún wọn gbogbo manipulation òun ló wà lórí most people most of those people don wà government in Nigeria but táwa tajó tá à ń dìbò tá à ń ṣe wàhálà lọ́sàn-án lóru tá bá lè máa sòótọ́ ọ̀rọ̀ fún wọn bóyá wọn á gbọ́ so àwọn mídíọ̀mù yìí náà la lè bíi platform yìí náà la lè ti sọ ṣùgbọ́n i expect àwọn èèyàn kan pè kọ́ pè wọlé a expect àwọn èèyàn kan pè wọlé a expect àwọn èèyàn kan pè wọlé lórí eh, ètò eh, ìbò nàìjíríà yìí ẹ eh, kí ni àwọn INEC officials kí náà ń ṣe nígbà kan agbọ́pọ̀ gbowó rọ̀bùrọ̀bù àwọn àwọn nígbà míì gan àwọn tọ́nà dúkùkù mọ́ wọn irọ́ lè mi tú ká sí nígbà míì tó bá ń ṣiṣẹ́ kò sẹ́ni tó lè dúkùkù mọ́ ẹ bọ̀ bóyá ti gbowó lọ́wọ́ wọn ni tẹ́ bá ti débẹ̀ tẹ́ bá pray professional eh, professionalism bẹ̀ wọ́n máa wọ́n máa rubbish yín ni nígbà tẹ́ débì kan tẹ́ lọ eh, Nelson Echo hey, eh, the law bàbá mi keep the good work ẹ ṣé gan sir God bless you the law ẹ ṣé gan máa ẹ̀gbọ́n Nelson Echo ẹ ṣé gan God bless you sir God bless you sir Tèmilolúwa Tèmi ẹ ṣé gan thank you very much ẹ ṣé gan ẹ ṣé ẹ eh, nẹsinẹko is washing àbá ah, mi àwọn ẹ̀gbọ́n mi nìyẹn látàyè alálùmọ́lẹ̀ the law god bless you ọwọ́ yẹn á máa ròkè now eh, kí ni nǹkan tí ẹ rò pé ó ń ṣẹlẹ̀ torí àwa náà ti witness ẹ̀ wọ́n pé mo kàn déédéé jókòó síbi mo ti witness nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbo òṣèlú àti ibi tán ti bọ́ ṣe ń dìbò mo dẹ̀ ti wà ní meeting àwọn olóṣèlú rí tí mo rí bọ́ ṣe ń ṣe ìmí ò bá mi lára oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn wa ò mọ̀ torí àwọn èèyàn wa yẹ ká jókòó ká ronú ká wò ó pé kí ló dé tó gbogbo ẹ̀ fi ń rí báyìí àwọn nǹkan kan ló fà á tá a bá ní sùúrù tá a bá gbọ́ tá a bá gbá research wa dáadáa à á mọ nǹkan tó ń ṣẹlẹ̀ à á mọ àwọn èèyàn tó yẹ ká dìbò fún à á mọ àwọn èèyàn tó yẹ ká sá fún nígbà míì àwọn èèyàn tó yẹ ká sá fún là ń dìbò fún àwọn èèyàn tó yẹ ká dìbò fún là ń sá fún nǹkan tá fi ń wà nínú problem tá a wà yìí rèé àwọn tó yẹ ká tẹ̀lé nítorí inú jìn inú jìn ọ̀rọ̀ ìbò náà ó dàbí ìgbà tí ẹ fẹ́ fẹ́yàwó ni nígbà tó fẹ́ fẹ́yàwó ìyàwó gbóúnjẹ wá ó gbọ́kà wá ó gbé kinní wá ó ń ṣe rẹ̀dí ó ń pákéjì ó ń ṣe gbogbo ẹ̀ nígbà tí ìyàwó wọlé tán ó di òòṣà ó dọba ó lóun ti wọlé tán wọ́n ní kinní kan ó kú bàbá àti tòjébo lóòṣà lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó ló ń ṣẹlẹ̀ tẹ́yìn èèyàn bá jókòó tẹ́ bá wò ó kéèyàn kan tó díje ní àdúgbò yìí kó tó ẹ má ṣe mistake gbogbo ìyà ìyà ìyà ìyà ìyà ọjọ́ iwájú la máa fi ń ṣeré ó yẹ ká jókòó káwa náà máa gbá àwọn òyìnbó máa ń ṣe research gan kó tó di pé wọ́n dìbò fún ẹ wọ́n á gbá research lórí wọ́n á bẹ̀ sọ̀rọ̀ débi pé ibi tó ti ń tágbẹ̀ gan wàá sì sọ because o ní kankan láti ọ́fà wọn wàá kàn sọ fún ẹ pé ibi interview yẹn ibi debate yẹn náà ti máa náà ti máa náà ti máa ń ṣe lẹ́lòmíì ti máa ń mọ ní àwọn ìlú míì ti máa ń mọ ẹni tó máa win ìbò ẹni tó tọ́ sí ṣùgbọ́n nàìjíríà tó bá lóun ò debate wọn ní ẹ filẹ̀ ẹ kí ló fẹ́ debate fún ẹni tó dání kínní kan ìgbà tó bá débẹ̀ aṣọ kọlù ẹ̀ ẹni sì pé many people àwọn ọkùnrin máa ń sá wọn ò fẹ́ fẹ́yàwó ẹ̀mí ò fẹ́ fẹ́yàwó torí nǹkan tó ti go through rí nǹkan ẹlòmíì ṣe máa ń sá nítorí ọ̀rọ̀ ìgbò ó dàbí ọ̀rọ̀ ìyàwó ni tẹ́ bá ti fún wọn lórùka ó ti tán gọ́vnà ẹ ti forùka bọ̀ lọ́wọ́ sovereignty ẹ ti fún nìyẹn ẹ ti fún ní sovereignty àti president yín kò sí nǹkan tẹ́ lè ṣe ẹ máa tó bá jẹ́ yà ni ẹ máa jẹ̀yà yẹn throughout the whole tenure tó bá dẹ̀ jẹ́ gbádùn tó bá jẹ́ gbádùn ni ẹ máa gbádùn ẹ̀ throughout the whole tenure kí ni nǹkan tá à ń ṣe ní nàìjíríà sìn ìbòmí ló ń bọ̀ yìí ẹ gba ìjọba nímọ̀ràn ẹ̀yin èèyàn jáde ẹ̀yin èèyàn ẹ jáde ẹ̀yin tẹ́ bá gbá research tẹ́ ní fact lọ́wọ́ kò ṣe pé kẹkàn jáde kẹ parọ́ àbí kẹ wà lórí online kẹ máa parọ́ gbogbo àwọn tó wà lórí online yẹn ìyà ọjọ́ iwájú ni tó ń parọ́ ẹlòmíì ó máa lọ bá àwọn olóṣèlú yẹn àwọn èèyàn tó wá bá mi rí tán sọ gbogbo ẹ̀ fún mi inú àwọn journalist yẹn náà ìmí inú wọn ti ó ti ṣiṣẹ́ sí ìmí ti kú ìmí ti ṣe ra ẹ̀ nítorí pé nǹkan tó bá ṣèkà ìkà yẹn ó máa tó ẹ lẹ́yìn nígbà tí èèyàn jókòó tí ò ṣiṣẹ́ kankan tẹ́lẹ̀ sọ pé ẹ fún wa ní five million àákọ oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi nǹkan fún yín àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà ni ẹlòmíì adé akọ̀ríwé yẹn wọn akọ báyìí ah adé máa ní ẹ káàlẹ̀ mo gbóṣùbà fún yín nítorí irọ́ irọ́ irọ́ irọ́ là ń rà ní ilẹ̀ áfíríkà irọ́ ló dùn jù tó bá sòótọ́ èèyàn kan méjì ló máa wù ẹ́ ṣùgbọ́n bí tó bá ti parọ́ igba ẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún á wù ẹ́ nítorí irọ́ la fẹ́ òun rẹ̀ ló affect wa dèní tá a bá change mindset wa ní ètò òṣèlú nàìjíríà a máa ma wà bẹ́ẹ̀ ni bí ìgbà tí mo wo interview kan ní orí facebook bọ̀bọ̀ kan ni ó ní gbogbo àwọn tó wà nàìjíríà ó náà sick ó níjọ́ ta bá wà heal ká tó lè kí nǹkan tó lè change because nígbà tá a rí onírọ́ tá a rí pé irọ́ náà fi pìlẹ̀ kínní tí a dẹ̀ ń tọrùn bọ́ so ẹ̀yin èèyàn wa ẹ bá wa dá sétò yìí ètò àwa ara wa ni ètò ìbílẹ̀ rédíò online òun la wà yìí ó já sọ pé current affairs òun là ń ṣe lọ́wọ́ afẹ́kẹ́ èèyàn bá wa pè wọlé à ń retí àwọn ìpè àwọn èèyàn kan àmọ̀kan tó dé tó yẹ kó wọlé à ń retí wọn ẹ pè wọlé ẹ pè kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ètò tó ń ṣẹlẹ̀ yìí nítorí time election la wà yìí time season la wà yìí that is why ẹ fi rí pé mò ń kàràmọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú wa àpáta ayérayé sí anes ìyàwó ọlọ́jọ́ òbí nìyẹn ọ́nì àti kíyìn o tẹ bá padà sẹ́yìn tẹ bá lọ wo program yẹn dáadáa àti kíyìn akíyìn lóye ìgbà adẹ̀ fi orin àtijọ́ Sunny àtúnfi kí yín torí àrípẹ́ yín ara àwọn fáǹsì wa ní gbogbo ẹ̀yin fáǹsì wa náà tẹ́ bá ṣọjọ́ bí ẹ kójá sọpẹ́ àákí yín yẹ lọ́ọ̀chì wa náà gbogbo ẹ̀yin fáǹsì wa lágbàáyé lọ́ọ̀chì wa ń bọ̀ ní April first st ìyẹn ọjọ́ Sunday níjọ́ Easter Sunday a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ìbílẹ̀ rédíò àti praise concerts a fẹ́ ṣe praise concert gbogbo àwọn olórin oríṣiríṣi láti gbọ́ lọ́hùn ga níjọ Easter Sunday wọ́n máa wà ń bẹ̀ jíjẹ mímu wà gbogbo yín la pè a fẹ́ ṣe lọ́ńṣìn kí wọ́n bá wa gbé iléeṣẹ́ wa lárugẹ èmi ni máa wà ní red carpet gbogbo àlejò tó bá wà ń bẹ̀ èmi ni máa bá wọn sọ̀rọ̀ èmi ni máa kí wọn káàbọ̀ gbogbo àlejò tó bá wá pápátá lágbá ọlọ́run láṣẹ Èdùmàrè ó já sọ pé ló máa wà ní red carpet tó máa dín rẹ̀ ẹ̀gbẹ́ tó máa máa bá wọn sọ̀rọ̀ tó máa bá wọn dọ́kẹ́ ọ̀wẹ́kẹ̀ tó máa gba àwọn àlejò wọlé èmi lẹ́kọ́ máa rí bẹ́ẹ̀ bá ṣe ń wọlé sí venue yẹn nílùú London ẹ̀yin àṣemáṣe ti Nàìjíríà ẹ̀yin tẹ̀yin ara Nàìjíríà mọ̀ pé à ẹ try gan fún ìbílẹ̀ rèjò a máa ṣe tí náà ṣùgbọ́n ká kọ́kọ́ mú ká kọ́kọ́ mú ní ìlú London náà tá wa wá parí ti London àwa àwa ṣe ti ẹ̀yin tẹ̀ wá Nàìjíríà àwa kò gbogbo yín ṣùgbọ́n ti London náà ẹ̀yin tẹ̀ wá Nàìjíríà bá wa dá sí o tẹ bá bá a dá sí tá ṣàṣeyọrí London náà là ń bọ̀ Nàìjíríà so gbogbo ẹ̀yin fans wa lóríṣiríṣi I need ìrànlọ́wọ́ yín I need financial assistance I need because a fẹ́ ṣe launching ni a need a fẹ́ gbé iléeṣẹ́ yìí kó tún ga jù bẹ́ẹ̀ lọ a fẹ́ gbé lọ sí next level ẹ lè pè yá àbàdàn sórí 074 tẹ bá ní nǹkan kan àbí kejì tẹ fẹ́ fi ràn wá lọ́wọ́ ó lè jẹ́ advice náà ni ó lè jẹ́ financial ni ó lè jẹ́ oúnjẹ lẹ fẹ́ fi support wájọ yẹn ó lè jẹ́ kéèkì lẹ fi support wájọ yẹn whatever tẹ bá so whatever tẹ́ bá fẹ́ fi advice wa tẹ́ bá fẹ́ ràn fi ràn wá lọ́wọ́ ẹ pè Ìyá Ìbàdàn sí zero oh seven four five nine three five three seven nine nine ẹ pè wá sórí zero oh seven four five nine three five three seven nine nine gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ ó já sọpẹ́ àti Ìyá Ìbàdàn àti ìbílẹ̀ rèdè tẹ́ fẹ́ kí gbogbo ẹ̀ máa lọ báyìí tẹ́ fẹ́ ká máa ká máa ká máa ṣe àwọn ètò yìí lọ ẹ ẹ tẹ́ dẹ̀ dúró tì wá i need ìrànlọ́wọ́ yín towards that day april first níjọ́ náà ẹ pè àbàdàn ẹ̀yin tẹ́ bá wà ní nàìjíríà amẹ́ríkà káàkiri tẹ́ fẹ́ dá sí ètò yìí ẹ pè wá sórí o plus four four seven four five nine three five three seven nine nine ẹ ẹ pè wá sórí ẹ kẹ́ pè yá àbàdàn gbogbo nǹkan tẹ́ bá ní nímọ̀ràn ni ní assistant ni ẹ pè yá àbàdàn ó rẹ́ẹ̀dì láti láti gbọ́ yín àwa náà tẹ́ bá ṣe tán àwa náà wá fi ẹ̀mí ìmoore wọn ẹ̀yin afẹ́fẹ́ àsìkò yìí kí ìyàwó alẹ́ẹ̀kan sí olúwalé Moses olúwaṣẹ́gun ẹ ṣé gan raliat adéjọkẹ́ olórí raliat adéjọkẹ́ ẹ ṣé gan you are welcome àpáta ayérayé sí anes ẹkú ọjọ́ òbí náà a fẹ́ tún play orin àti fẹ́ fara a fẹ́ dára lára yá láti bá àwọn ọlọ́jọ́ òbí àti àwọn ọba wa a fẹ́ bá àwọn ọba méjèèjì afẹ́ bá wọn jó ìyẹn ọba ọba um, his royal majesty bámidélé akínwẹ̀ the akọ̀gbé of ajua kingdom ondo state ìyẹn tó jẹ́ ìkànnú àwọn ọ̀rẹ́ wa tọ́jọba tó yẹ pé london náà la jọ ń gbé tẹ́lẹ̀ gbogbo wa náà ta wà nílùú ọba àtàwọn tó wà nàìjíríà gbogbo wa la máa ṣoríire o gbogbo alire máa kárí láṣẹ Èdùmàrè ẹ adẹ̀ tó fẹ́ fi kí ẹ̀gbọ́n wa yìí náà tó yẹ pé ìlú london náà náà wà àwọn náà tún lọ jọba ní nàìjíríà ẹ his royal majesty ọba olúwayọmí adé adémọ́lá ọ̀dẹ́nẹ̀yẹ adéyígà ìlúfẹ́mi lóyè one alákẹ́nẹ́ of ìkẹ́nẹ́ ogun state òfìràn ẹkùn of ọ̀bàrà ruling house kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó da abẹ́rẹ́ lọ́wọ́ ọba wa láṣẹ Èdùmàrè ẹ jẹ́ ká fẹsẹ̀ rájó ẹ jẹ́ ká kí àwọn ọba wa gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí ìlà ẹ bá a máa congratulate àwọn ọba wa ẹ bá a máa type ẹ bá a máa share ẹ bá a máa congratulate àwọn ọba wa àwọn ọ̀rẹ́ wa àwọn ọ̀rẹ́ wa níbílẹ̀ rédíò ni wọ́n gbogbo ẹ̀yin tó kù náà tẹ̀ ń darapọ̀ mọ́ wa níbílẹ̀ rédíò gbogbo wa náà àtẹ̀mí náà la máa ṣoríire o láṣẹ Èdùmàrè gbogbo wa ni ire máa kárí ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo wa ni ire máa wọ ilé ẹ̀ láṣẹ Èdùmàrè ẹ̀ àpáta aríráyé ìyá wa sianes ẹ̀ prophetess wọ́n ń ṣe ọjọ́ bí wọ́n ń ṣe ọjọ́ bí Gloria Shuaibu keep it up nice one ẹ ṣe gan Gloria Shuaibu god bless you too ẹ ṣé gan ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká bá wọn fẹsẹ̀ rájó gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ẹ bá wa máa congratulate àwọn kábíyèsí wa àwọn kábíyèsí wa ni kábíyèsí ìbílẹ̀ rèdò àwọn èèyàn wa ní ìbílẹ̀ rèdò ni wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ di ọba mo dẹ̀ máa tún máa bẹ́yìn náà ṣàjọyọ̀ láìpẹ́ gbogbo ẹ máa bẹ́yìn náà ṣàjọyọ̀ láìpẹ́ ẹ máa báyà àbàdàn ṣàjọyọ̀ láìpẹ́ bá ṣe ń bá àwọn ọba yìí ṣe àjọyọ̀ ẹ jẹ́ ẹ máa táìpẹ́ kẹ́ máa ṣe àmì kẹ́ máa gbàdúrà fún wọn ẹ gbé sọ̀hún ẹ gbé sókè lọ́hùn. láti jòwé òǹdánilélé bó bá ti lọ ibò gbogbo èèyàn mi kájáde lọ dìbò gẹ́gẹ́ bí ohun péré. látọ̀gbọ́n tún méjìdínlógún ẹ̀tọ́ ẹni láti dìbò gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà o bá jáde lọ dìbò. òṣèlú ẹ̀ṣẹ̀dàdà òṣèlú ẹ̀ṣẹ̀dàdà àwọn gómìnà ìlú wa náà ìdìbò bá bàjẹ́ tó ní ìlú à ń sọ látẹ̀kọ̀ ọ̀rọ̀ òṣèlú ni ṣẹ́yìn náà ti gbọ́ sí wọ́n ní ìbò hmm, èèyàn kankan ìbò kan ni ìbò ẹyọ kan yẹn agbára kan ni fún ẹ ẹ wọ́n ní tó bá sọ pé òdìbò tó bá ní kò sí èyí tó kàn ẹ ìyá ni ìyá la fi ń ṣeré tẹ́ bá wo àwọn tó dìbò ní last time nínú àwọn one hundred eighty million fifteen million péré ló dìbò fifteen million nínú àwọn eight one hundred almost two hundred million population Nigeria yà ìbùkún jẹ́jẹ́ àbúrò mi nìyẹn yes méjèèjì àbúrò mi ni ẹ well done bro IDK show ẹ àbúrò mi ni mo tún ti ní àbúrò mi lórí show again adé ọmọba olórí adé òun náà ń ṣe bẹ́ẹ̀bẹ́ o IDK you are like twins to me so ẹ̀yin ọmọ mi méjì nìyẹn olúmídé olù ah my chairman àwọn tèmi ní nàìjíríà ni my chairman olúmídé olù ẹ ṣé gan adétutù adétutù ah, àbúrò mi kan náà nìyẹn ó ṣe gan olúfẹ́mi oyèlámì àbáfẹ́mọ ẹ ṣe gan god bless you sir eh, George Benson oh my god ah àwọn tèmi nìyẹn àwọn silent listener nìyẹn nígbà tí n ra àwọn George Benson every time lórí program mi i'm always happy torí inú mi máa ń dùn pé yes àwọn èèyàn mi ń wò mí wọ́n ń encourage wa that is good because nǹkan tí mo need nìyẹn i just need you people to share and to say about what we are saying and to preach the gospel of how Nigeria is going to be great. That is why I'm here. That is why I was uh, that is why I was called for pé kí n máa ṣe pé eh, bí Nàìjíríà ṣe máa tò bó ṣe máa tùbà bó ṣe máa tùṣẹ bí gbogbo àwọn èèyàn ṣe máa enjoy òun ni òun ni à ń ṣe níbí láṣẹ Èdùmàrè Ọlọ́run á ràn wá lọ́wọ́ ìbùkún jẹ́jẹ́ wọ́n ní well done bro eh, eh, Gloria wọ́n keep it up nice one ẹ ṣe gan ṣe rí wọ́n sọ nísìnyí pé eighteen years ọmọ ọdún méjìdínlógún àwọn náà ní ẹ̀tọ́ sí àwọn ọmọ ọdún méjìdínlógún àwọn náà ní ẹ̀tọ́ sí láti dìbò ẹ jọ̀ọ́ àwọn èèyàn wa ẹ try ẹ jẹ́ kó jẹ́ pé ọmọ ọdún méjìdínlógún lè máa fún láyè láti dìbò ní nàìjíríà ẹ má gbà kí àwọn tí ò àwọn tí ò lẹ́tọ̀ọ́ láti dìbò kan dìbò ara nǹkan tó ń kóyà jẹ wá nìyẹn aríbì kan tó jẹ́ pé aríbì kan tó jẹ́ pé àwọn adé ọmọ ọlọ́jà olórí adé thanks ẹ̀gbọ́n mi keep it up god bless you god bless you too inú mi dùn because i'm so happy for you and your your sister what you are doing i'm so i'm so proud of you i'm happy with you ẹ ṣe gan ẹ so ọmọ ọdún méjì ọmọ ọdún méjìdínlógún ló yẹ ká jẹ́ kó dìbò ẹ jọ ṣe rí nǹkan tá a bá ti fi rọ́pinlẹ̀ ó máa ń ní pro a máa ń ní problem ni òun ló fà á tá a fi ní àwọn ìṣòro kan àbí kejì nínú ètò òṣèlú nàìjíríà báyìí báyìí gbogbo kò sóúnjẹ kò sówó kò sí nǹkan kan yìí tó ń ṣẹlẹ̀ yìí ẹ àwọn ọkọ tẹ̀ ń dáṣà wọn ní kò sówó kò ségbò kò séwé kò ségbò tèmi ni pé kò sówó kò sóúnjẹ nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà nìyẹn kò sówó kò sóúnjẹ kí ló fà á nílùú tí owó pọ̀ tí à ń gba bílíọ̀n tá à ń gba tírílíọ̀n lọ́wọ́ ilé tá à ń gba tírílíọ̀n tá a ṣáà ń sọ pé fígọ̀ báyìí a ní owó báyìí a ní owó báyìí a ní owó báyìí a ní owó báyìí reserve wọ́n ní ṣéyàn máa ń ní owó kí àtún máa jẹyàn ni bí mo ṣe wà yín sìn mo lówó ní bank ìyá ògbúdọ̀ jọmọ́ mi bọ́rọ̀ orílẹ̀-èdè ṣe rí nìyẹn bàbá orílẹ̀-èdè bàbá orílẹ̀-èdè ìyẹn ni ìbílẹ̀ rédíò ta ló ń sọ̀rọ̀. ẹ̀rọ samson ló sọ̀rọ̀. ah my barrister lọ́ọ̀yà akínọlá bàbá mi ẹ mo gbàdúrà fún yín o àwa ìbílẹ̀ rédíò adúró tí a wà lẹ́yìn ọlọ́run á fún yín ṣe o láṣẹ ìdùmarè ẹ àwọn kan ti ṣe tó yẹ pé lẹ́yìn orúkọ wọn ò parẹ́ nǹkan ibi tẹ́ dáwọ́ lé orúkọ yóò ní parẹ́ o àmì ọlọ́run á ṣe débi èrè láṣẹ ìdùmarè yà lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ bá àwọn èèyàn wa kí nìkan tẹ́ rí sọ sí program wa lénìí torí a ti ń retí kẹ́ fún anímọ̀ràn. yẹ́nì tó bá ṣe ṣe àwọn sọ náà àwọn tí tó tó nàìjíríà ń gbọ́ yín bẹ́ẹ̀ kàlájọ àbí yóò bá ti play. ok sir. so ara ló ta nílẹ̀ ní play olè yìí náà play yẹn. ok sir. ọ̀làwà tá à ń pè wọlé náà ọ̀làwà náà play olóòtú wa. ok sir. lórí ti àwọn underage tó wọ́n kò. underage. Oh, yeah. yeah. ok. àìsí parí yẹn yorùbá ní amúkùn ẹwẹ ẹwẹ ẹwọ kàkàkà amúkùn ooo ìsàlẹ̀ ọwọ́ òkè ọdún ṣẹlẹ̀ ilẹ̀ ọ̀rọ̀ yẹn ti lé wọ́n láti sàlẹ̀. láti hmm. sàlẹ̀. so àtúnṣe àtúnṣe wà. kí lẹ rò pọ́n àtúnṣe tó wà níbẹ̀. kí lẹ rò pọ́n àtúnṣe wọlé rò pọ́n lè ṣe sí ọ̀rọ̀ underage tán lọ ń vote yẹn ọ̀sọ́ pẹ̀lú nǹkan tó ń fa wàhálà. ẹ ṣe rí ìlú tí kò bá ti ọkọ̀ fẹ́ẹ̀ sòfin ẹ̀ wàhálà wa wà lójoojúmọ́ ni òfin wà ọ̀ndàlejò ọ̀ndàlejò lè vote ìgbàgbọ́ báyìí ìjọba ti gbòòsì kí ni ẹ kí ni punishment wọn fún àwọn tí wọ́n wà ní ìjáde. ìjáde bẹ́ẹ̀ punishment ok. ìjọba hmm? ti sí punishment nítorí continue ó máa continue lọ ni. Hmm. bẹ̀sẹ̀ nígbà tí òfin wà káà ti lo òfin yẹn pẹ́pẹ́ òfin ti wà là ń lò fún wa so it will continue ìnáwó lòfin yẹn. so ìmọ̀ràn tẹ wá fún ìjọba àti àwọn aráàlú nísìn ìmọ̀ràn ok for now that one has gone àwọn eh, eh, àwọn eh, previous election nìyẹn now we have upcoming election now some election are still coming up kí ni ìmọ̀ràn wo fún wa láti make sure pé àtúnṣe wà àgàgà fún àwọn elétò ìdìbò nítorí ọ̀rọ̀ tẹ́sọ yẹn mo ó pín sí méjì wọ́n sọ pé wọ́n jáde wọ́n ní wọ́n dúnkùkù mọ́ wọn ni kò yẹ kéèyàn dúnkùkù mọ́ níbi iṣẹ́ yín kẹ́dẹ̀ ṣe kẹ́dẹ̀ ṣe bàjẹ́ kí bàjẹ́ yẹn dẹ̀ máa fún wa ní problem báyìí kẹ́ máa sọ̀rọ̀ ṣùgbọ́n bí tọ́lọ̀ ń báṣẹ́ dé ọlọ́run wá ṣe débi pé àṣírí tú wọ́n wá sọ̀rọ̀ ìgbà tó máa sọ̀rọ̀ wọ́n náà dúkùkù mọ́ wọn torí kíní yẹn ti jẹyọ nígbà kan tó sọ pé àwọn ọmọ kéékèèké ń dìbò ṣóye yín ṣùgbọ́n wọ́n ní gbogbo èèyàn fojú sí everybody kan ń wò tiẹ̀ ni ṣùgbọ́n nísìnyí àwọn kan wá protest against ẹ̀ that is why kọ́kọ́ fi respect iṣẹ́ yín ní ẹ̀sà o kò sí nǹkan tá a lè ṣe láì jẹ́ pé protest ká ṣe peaceful protest òun ló lè mú ọ̀rọ̀ òun ló lè mú ìdẹ̀rùn wá fún àwọn èèyàn láti jẹ́ kí a gbẹ̀tọ́ wa ṣé mọ̀ pé àwọn àwọn kan wọ́n pè wọ́n ní mumu don ju àbí kí náà pè wọ́n àwọn Charlie boy àti eh, the other guy yẹn ọmọ Yorùbá Adéyanjú wọ́n lọ protest ní mountain eh, kí náà ń pè bẹ́ẹ̀ náà làbújá mountain kìíní gbà tó protest lórí àwọn ọmọ kéékèèké yẹn ni àwọn journalist ṣẹ̀ lọ ń béèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ wọn INEC INEC wá ń sọ fún wọn ìkíni INEC tó kọ́ máa sọ̀rọ̀ ní INEC federal sọ pé kò sí ètò kan àwọn pẹ̀lú INEC ìlú yẹn state yẹn pé àwọn ń ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ah, nígbà tó yá àwọn èèyàn tún ní nọ́nsẹ̀nsì nìyẹn wọ́n tún wá ṣẹ̀ wá jáde again INEC ti bí wa INEC fẹ́ dà wá sọ pé wọ́n ń dúnkùkù mọ́ wọn ni pọ́nà máa pa wọn làwọn ṣe àláwọ̀ wọn láti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kí lẹ rò pé ìjọba lè ṣe láti make sure pé wọn ò dúnkùkù mọ́ wọn bí because we call them independent agency òye kí ni ìmọ̀ràn wo lẹ́yìn ní síjọba àtàwọn aráàlú nǹkan tó ń ṣe yẹn náà àwọn aráàlú kan náà sọ̀pọ́tì wọn ìmọ̀ràn wo lẹ́yìn fún wọn sì. ẹ ẹ ṣe kan ẹ ṣe kan ló ti very clean ó wà very ó wà very very simple. ok sir. number one anytime ẹni tí bá lọ sí operation they always recruit them with police Bẹ́ẹ̀. or with armed forces. yes. so the first time i dey raise be say wọ́n dúnkùkù máa wọn yẹn a lie. It's a lie, yeah. I because Boka, Boka Peter, yes. As I was reading, as I was just laughing. Hmm. Because ọlọ́pàá wà pẹ̀lú yín. Bẹ́ẹ̀ni, àmì gan wà, lójà gan wà. You are independent. Yes. So that depends very very weak. I don't admit, I don't accept that defense at all. Because ọlọ́pàá wà pẹ̀lú wọn. So báwo ló fẹ́ tẹ́tì yín? Báwo ló ṣe tẹ́tì yín? Ó mi pé wọn ò pójú òṣùwọ̀n nìyẹn láti ṣiṣẹ́ yẹn ẹ gbómi ìdìbò owó. àwọn oh, ọmọ oh. yes. secondly wọ́n tún wá sọ pé eh, eh, àwọn tó dìbò yẹ ìgbé ìgbò ìgbò tí wọ́n yẹ eh, kiri kókò kan àwọn ìdìbò náà ṣẹ́jú tvc wa náà tvc dáná ti yú wọ́n rí tọ́yìn ṣùgbọ́n lò. bẹ́ẹ̀ni. wọ́n àti òṣèkọ̀ wọn tó máa ń pé ìgbẹ̀dẹ̀ ìgbẹ̀dẹ̀ complicity bẹ́ẹ̀ so INEC gbọgbọgbọ ọwọ́ wọn ò mọ́. bẹ́ẹ̀ni sà. ní oṣù tèmi o INEC gbọgbọ ọwọ́ INEC. ẹ ìkejì sà ẹ ṣe gan bàbá mi ẹ nípa ẹ ká lo electronic machine electronic machine fún voting yẹn ṣe rò pé àti pé àti dé stage yẹn ṣáwọn èèyàn ní tún manipulate torí gbà kan a gbọ́ pé wọ́n náà clone machine gbà yẹn which kò sí nǹkan tí nàìjíríà tán lè ṣe kí lẹ rò pọ́n lè ṣe because nígbà tá à ti lo manual tá à ń lo manual nígbà EFCP gba ten house at least we have a peaceful election why tó fi jẹ́ pé nígbà táwa ń lo electronics ni problem àwa débi pé president kan á débi tó máa ti dìbò wọ́n á ní machine òṣìṣẹ́ governor á débẹ̀ wọ́n á ní machine òṣìṣẹ́ so kí wàá ní kí lẹ rò pé advice wo lẹ lè fún àwọn INEC àti government because gọ́tẹ́mi ṣe pè yín sí pé ẹ̀yin nímọ̀ dáadáa ẹ lè fún àwọn ìjọba wa nímọ̀ràn àti àwọn aráàlú àtàyìnà ìmọ̀ràn lé mo fẹ́ lọ́wọ́ yín sà. ok sir thank you sir jẹ́rí bẹ̀yẹn nítorí wọ́n ní ilé òṣìṣẹ́ níjọ yẹn bẹ́ẹ̀ni sir i think it is uh, one doctor i think it is a lie that means number one tí yóò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni sir ní ìlú tí òfin wà the head of that department àti láti show ẹ̀fọ́ ní competency bẹ́ẹ̀ni tí yóò bá ṣẹlẹ̀ Immediately. The, the INEC chairman was booked. Yeah, immediately. That's it. Number two. Number two. Kò possible kí wọ́n ní irú pẹ̀lẹ́bù wo wo wo wo wo ní ẹ̀rọ lórí fídíò clip. Bẹ́ẹ̀ sà. Kẹ́rí electronic eh, ó wà fẹ́rẹ́ ó wà fẹ́rẹ́ rí kù. It is what is program into electronic that's what the get Yes. So the bá tó bá tó force ìwé force ìfúnjọmọ́tò to get. bẹ́ẹ̀ every time we want to exercise exercise and go force commission to work abi. so now àwọn people our wọ́n ti program with false information right? so tó wá the false information will come out like a genuine information. Hmm. so in this situation INEC need to be supervised. Hmm. because what I say, wọ́n wọ́n mọ̀. wọ́n wọ́n because you see that means ẹnì kan wọ́n a program orúkọ you. bẹ́ẹ̀ni. ó bẹ̀ wọlé hmm. because wọ́n ti program ẹ̀ so so computer máa wọ́n máa accept hmm. so àwọn professional mo ń gbọ́ yín sà. ẹ̀hẹ́ ọmọ ti program wo orúkọ méjì lórúkọ méjì àti ẹ̀fọ́ ní ìfọ́ so ó máa accept ni so I think ireland is need to help in this area and that is why we need to know the population of people in, in the country. bẹ́ẹ̀ni repopulation. when we have a study uh, accountability of people in the country. Yeah, it's then say your paymaker make about tó bá tó over you can easily know. Yeah. Yes, so ma. the complicity in this case ọwọ́ anẹ́kì ò mọ́. Okay. And I think for this èyí tó ṣẹlẹ̀ yẹn hmm. the inec chairman ní area north yẹn hmm. ó yẹ ó yẹ kán yeah definitely ṣẹ́ni tó bá ṣe yẹn ní nàìjíríà ní nàìjíríà máa rojú téèyàn kan bá ti wà incompetent wọ́n ṣe ń ṣe ní ìlú tó da nìyẹn wọ́n máa fàyà ẹ̀ ni you hire and then you fire tó bá fàyà tẹ́lómi bá ń bọ̀ ó ti mọ̀ pé yes òun ò ní tóun bá ṣe rú ẹ̀ the same thing ló máa ṣẹlẹ̀ but nígbà tó yẹ pé yẹn ó lo tẹ́nu ẹ̀ lẹ́yìn tí gbogbo nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ they don't even look at him and they don't lo tẹ́nu ẹ̀ tán definitely tẹ́lómi bá débẹ̀ we do the same thing. ẹ ìkejì sà lórí lórí mo mọ̀ pé ó yẹ kẹ́ mọ̀ ń palẹ̀ lórí diaspora láti vote ní ẹ̀yìn odi kí ni ẹ̀yin mọ̀ ń pa yẹn àwọn nǹkan wo lẹ ti rí táwọn èèyàn ti gbé ìgbésẹ̀ wo náà ti gbé ṣó dáa kí diaspora vote lẹ́yìn odi ni kí ló fà á tí gbogbo akitiyan àwọn èèyàn wa láti jẹ́ kí diaspora vote lẹ́yìn odi kí ló fà á tí ò ṣẹlẹ̀ and then tí diaspora bá vote ṣé ó máa put advantage sí electionary Nigeria ni àbí ètò ìdìbò nàìjíríà. ọjọ́ àdéhùn to vote to go to for diaspora to vote. okay. I think this need to be approved. Someone approve it, then from there you want to stop it if they can if the house can really participate it. okay. you will enjoy it next next year. next election okay. the year next I year. I don't know if if if if if other people how to see approve it. bẹ́ẹ̀ni. so when you see approve it. So how do they start the preparations to all over country? Hmm. I know that our, our people are very slow. Okay. So the best thing to do is see Senate will approve them. All right. Then from there we can we can we can know development. Ẹ ṣe gan sa. Lápapọ̀ ní two thousand and nineteen ìmọ̀ràn wo lẹ fún àwọn òdìbò àti àwọn tí ó ń ṣiṣẹ́ oníléeṣẹ́ ètò ìdìbò ìmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn láti jẹ́ pé kí a lè rí because mo ti sọ wọn kan nínú program máa ń sọ most of the time pé wọ́n ní èèyàn kì í gbin àlùbọ́sà kó wu ẹ̀fọ́ o gbogbo nǹkan tá a gbìn nílẹ̀ òun là ń ká yìí o tá a bá fẹ́ gbin nǹkan tó da ká ká nǹkan tó da ìsìn à láti change mindset wa ìmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn aráàlú ni o àwọn òǹdìbò àti àwọn INEC àtijọba ìmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn báyìí lórí ìbò tó ń bọ̀ lọ́nà. ok thank you very much thank you very much number one Poverty is a disease. A, a, a wisdom man, when he's, when he's in poverty, when he's in need, Then. he will lose his wisdom. Ìkànnì tí mo bá tẹ̀lé pé gọ́ọ̀mẹ̀ntì ti fi our ní àwọn àwọn àwọn electorate. Hmm. Ẹni tí ebi ń pa tí kò tí ì jókòó àárọ̀ àti ọ̀tún àtàlẹ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Hmm. Tí politician agent tó wá débẹ̀ tó fún five thousand naira tó tó dìbò fún òun. ibo tí màá yẹ kó ní policy tó máa gba owó yẹn let's be realistic let's put ourselves in that shoe. now nǹkan tí òfin òfin sọ fún wa lórí INEC constitution àti section five s of INEC constitution hmm. ó bá wọn sọ pé no politician or agent must give incentive or any money already give hmm. to electorate. If they do, then they will be punished. Now, Ghana ti wọ́n sọ fún wa pé àwọn ò mọ̀ pé àwọn pé ẹ̀lẹ́ eh, eh, politicians or their agents they are giving money to the electorate. Anẹ kò lè deny yẹn, government kò lè deny yẹn. So now, if I if I let tí ọba tí ọba ṣiṣẹ́ wọn tàlàfẹ́ blame I will not blame the I will not blame the electorate I will blame the hidden because they suppose to take action hmm. by prosecuting the the, the people that breach the the law okay. which is the politicians and their agents. Okay. ẹ ṣe gan sa. God bless you, sir. Now, lastly, uh, I just want you to tell us about what has been going on recently concerning your protest uh, in the High Commission and then in the uh, Home Office. Okay, okay. When you talk about this. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ lẹ́wọ̀n bá tí to break the high fence lórí ti Home Office yẹn because the program I want is a thing I wanted to do since last year. Despite the fact that I know the law I studied the law. I read a lot of things before the time, but I still have fear to go over there. I must be honest with you. Yeah, yeah. That I have to break the high step on Friday hmm. with the grace of God. Yeah. Hallelujah. And I did it, and I was so excited. Hmm. That now the second, the next stage now is we have to issue. But I, I will still, I want to see my MP. Okay. Then from there, we get a petition that everybody will sign. Okay. Then we forward it to the to parliament. Okay. At least we need one million votes. immigrants in Paris. To vote, okay, to sign it. Two million immigrants are signed and hundred percent of pé they will reduce the money. The money, that's good. Ẹ ṣé sir. Um, God bless you sir ọlọ́run máa tún ṣe ẹ máa ṣe gan a tún máa retí ní next week láti béèrè àwọn nǹkan bí lọ́wọ́ yín god bless you láti ṣe eh, barrister akínọlá iṣẹ́sà that is akínọlá activist ni wọ́n uh, based in uk and then àwọn náà máa ń jà fún sólì ni wọ́n ń pè àwọn èèyàn ní láti wọ́n wọ́n máa ń ṣe nǹkan wọn ní tọ́ba dẹ̀ ń ṣe ẹ̀yin tẹ́ bá join wọn àwa náà rú àwa náà gbàtà rí ìgbésẹ̀ tán gbé àjọ ìwà rí pé nǹkan tó máa benefit àwọn ọmọ wa àwa àti àwọn tó ń bọ̀ lẹ́yìn nìkan tó ń ṣe àdè fún wọn ní support thank you sir that's my barrister akínọlá um, fóyèké ọlárẹ́rìn washing um, uh, eh, honourable adébáyọ̀ olúwaṣèyí adé adébọlá paul you are watching ẹ ṣé gan you are welcome. Uh, Gloria Shuaibu keep it up nice one yeah I've, I've seen it ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní tilé toko ẹ ṣé gan kí mọ́jọ́ solókùn lásìkò púpọ̀ mọ́ ṣùgbọ́n ká tó orí ìbílẹ̀ rédíò la wà ó já sọpẹ́ Olúmídé ló ń bá yín sọ̀rọ̀ lórí ìbílẹ̀ rédíò mi ni Mr Current Affairs ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àtúntò ètò tó ń ṣẹlẹ̀ lágbàáyé òun ni amúwásétí ìgbọ́yín gbogbo ẹ̀yin tẹ̀ wò wá lórí facebook ẹ bá wa share program yìí káwọn èèyàn lè jàǹfààní especially àwọn amòfin wa activist wa ajàfẹ́tọ̀ ènìyàn tó pè wọlé nísìn àwọn nǹkan tó sọ nísìn ó jàǹfààní fáwọn èèyàn wa tó yẹ pé àwọn èèyàn wa lè múlò lọ́lọ́kanjọ̀kan especially ní ìbò tí a fẹ́ dì ní nàìjíríà tẹ́pá táwọn èèyàn bá wo program yìí á lè tún fi educate ara wọn ìbílẹ̀ rédíò online láti ilẹ̀ ìbílẹ̀ rédíò online ní united kingdom ní london ibẹ̀ ni bailey mary olúwatóyìn ah, my pastor mrs ẹ god bless you wọ́n ní ride on bailey mary olúwatóyìn ẹ god bless you ìyá mi àlàáfíà ni mà ìbílẹ̀ rédíò online tí a tẹ̀dó sí ìlú london àwa là ń là ń dún bí ìlú láàárọ̀ bí òjò látàárọ̀ èmi ó já sọ́pẹ̀ mi mo ṣe mo ṣe atọ́kùn ètò current affairs program Eh, tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ mi ẹ lọ sórí www.ibileradio.com or kẹ́ tune in so eh, kẹ́ lọ sí kẹ́ lọ download tune in radio lórí apps yín eh, ẹ bá ẹ bá tẹ́ bá tẹ́ fẹ́ pè wá sórí ètò yìí or ẹ fẹ́ pè wá fún kan àbí kan mi ẹ pè wá sórí 07459 353 799 tàbí kẹ́ pè yá àbàdàn sórí plus 4474 59 353 lórí program wa lórí lunch wa tá a ṣe ní april ọjọ́ easter sunday april first ẹ má gbàgbé ẹ má gbàgbé join wa gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ yìí ẹ bá wà nàìjíríà ẹ bá wà ní london ẹ kàn sí àbàdàn lórí o seven four five nine three five three seven nine nine gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní advert gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ sponsor program ó jẹ́ sponsor program ìbílẹ̀ rédíò ọ̀rọ̀ tó bó jẹ́ tó já sọpẹ́ náà torí ọ̀rọ̀ tó já sọpẹ́ current affairs tó bá yẹ pé bẹ́ẹ̀ lẹ ti fẹ́ lẹ ti fẹ́ ṣe sponsorship ẹ pè yá àbàdàn náà kẹ́ specify pé tí ó já sọpẹ́ lẹ fẹ́ ṣe sponsorship fún àbáyín gbogbo nǹkan tẹ̀ ń tà tẹ̀ ń rà àbáyín gbé jáde gbogbo tẹ́ bá ń ṣe àbáyín gbé jáde àwa náà fi oore oore ẹ̀ àfi ẹ̀mí ìmoore wọn torí àwa gratitude òun ni ìwà wa ń bí ìkejì ni pé tí ẹ bá gbogbo nǹkan tẹ́ bá ń tà tẹ́ bá fẹ́ ṣe ẹ̀yin oní ẹ̀yin church tẹ́ bá ní program special program ni àwa ń bí láti bá yín gbé ìjọ yín lárugẹ ẹ̀yin mọ́ṣáláṣí náà the same thing àti àwọn ẹlẹ́sìn ìbáláyé náà tẹ́ bá ní program àwa ń bí láti bá yín gbé gbogbo program yín lárugẹ owó díẹ̀ la máa gbà lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olóṣèlú náà anybody tó bá jẹ́ olóṣèlú àbí ẹ fẹ́ contribute sí ọ̀rọ̀ nàìjíríà àbí any program kan àbí kejì tẹ́ fẹ́ ṣe láti help uh, political Eh, eh, kíní ta wà nísìnyí àwọn ẹlòmíín ní bóyá NGO ní bóyá program wọn one program or the other ṣá tẹ fẹ́ pe àwọn olóṣèlú bóyá ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ ni ẹ lè wá síbi lẹ́rìndò láti wá fi eh, láti wá announce program yín gbogbo ẹ̀yin olóṣèlú náà tẹ̀lé ní ẹ tó bá fẹ́ bẹ̀rẹ̀ òṣèlú náà tó fẹ́ kọ́ mọ̀ òun tó bá wá síbi ilẹ̀ àyè wà láti bá láti bá wa sọ̀rọ̀ àyè interview wọn owó díẹ̀ la máa gbà ẹ ẹ dẹ̀ lè ṣe a lè ṣe jíngò fún tó bá dìgbà election náà à ṣe jingles fún yín a máa gbọ́ yín a máa jẹ́ kẹ́ mọ̀ káwọn aráàlú mọ̀ ètò tẹ́ni fáwọn gbogbo manifesto yín everything àbáyín àgbé yín lárugẹ owó díẹ̀ la máa gbà àní gba owó tó pọ̀ lọ́wọ́ yín jọkẹ́ bèbí làwà ó ń wò wá ẹ̀ ṣe gan ìyá mi a kì í mọ́jọ́ solókù ó kù díẹ̀ a lè pèpè mí méjì wọlé bàbá tó ń pè lẹ́ẹ̀kan ọba bí ọlọ́run ò sí ẹ lè pè wọlé padà ẹ lè pe wọlé padà torí ó dàbẹ pé kò ṣe because a ti gbà pé lẹ́yìn again kẹ tó pè àti gbà pé nígbà tẹ pè náà àti ti gbà pé so ẹ lè pè sí kẹ try nọ́mbà yín sìn à ń retí yín láti jẹ́ ká gbọ́ ìpè yín torí ìpè yín ó wà important kò sẹ́ni tí pè ó wà important fún wa níbí nítorí nǹkan tá à ń ṣe bí ètò ìjíròrò ni ilé ẹ̀ka máa jíròrò bó bá jọ pé bá ṣe sọ nǹkan tó ó jẹ́ pé bá sọ tí ò bá correct ẹ lè correct ẹ nǹkan tí àwọn tó bá pè wọlé mi bá pè ẹ lè correct ẹ ẹ lè ní kò rí báyìí ẹ lè yín náà lè dá sí ẹ lè fi kún ọ̀rọ̀ yẹn mo fẹ́ mo fẹ́ pè láti fi kún ṣàfikún fọ́rọ̀ tí ẹ nìyí sọ a lè ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tá a lè ṣe níbí ọlọ́run á gbà fún wa láṣẹ Èdùmàrè ẹ a fẹ́ lọ polówó ọjà náà ká tó di pé a máa ká ètò ẹ ká kásẹ̀ tó ńlẹ̀ òyìnbó ká on the first October nineteen sixty lágbòmìnira. àwa Nàìjíríà yọ ń dúpẹ́ gómìnira máa ṣèlérí nira fún wa owó pẹ́sidẹ̀ntì ní Lamidi dọ́tọ̀ Àsìkú Ìnàdálọ́lá. Tàbá balẹ̀ wá ní pọ́lì ní ìsàlọ́lá dáa. kọjá o àkàngbùdọ̀ la máa padà sẹ́yìn ni ṣùgbọ́n kò ṣe pé a fẹ́ padà sẹ́yìn a máa ṣàtúntò ni ẹ jẹ́ àṣàtúntò nàìjíríà ẹ wo gbogbo bí barisa ṣe tò gbogbo ẹ̀ barisati bàbá mi olóògbé kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ bàbá wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ tán wọ́n nígbà yẹn gbogbo nǹkan lọ dédédédé ó ń lọ létòlétò ẹ nígbà yẹn gbogbo nǹkan lọ létòlétò ìwọ tó bá jalè nígbà yẹn ojú ló ṣe àwọn kan tiẹ̀ sọ fún wa pé gbà yẹn ọmọ ifu àwọn kan tún sọ fún mi pé ní nàìjíríà yẹn àwọn ìjọba máa ń fún àwọn ní sanitary pad àwọn ọmọbìnrin wa wọ́n máa fún wọn ní sanitary pad ibi tó ìjọba tọ́jú àwọn èèyàn dé ìjọba kan gbà yẹn ojú mi ló ṣe ó tún mú toilet toilet aláwo ó tún ṣe fún gbogbo àwọn ará àdúgbò ará àdúgbò tó ń lo pókìtì ní those days development wà wà á máa rìn lọ gbogbo àwọn kéèkà máa rìn lọ báyìí títì máa máa jó wa lẹ́sẹ̀ ni bó ṣe ń ṣe títì lọ lọ́tún náà ń ṣe lọ́sì ní gbèríko ní gbogbo àdúgbò ni bẹ́ẹ̀ náà lóúnjẹ ọ̀fẹ́ wà bẹ́ẹ̀ náà náà pé kọ́kọ́ ní commodity tó yẹ pé àwọn ìjọba máa ra oúnjẹ wọlé à á jẹun nírọ̀wọ́rọ̀sẹ̀ à fẹ́ wo mọ́tò ni à ní láti sáré kiri láwọn ibì kan gan eh, láwọn ibì kan ẹ̀ rí i pé jẹ́la live ẹ̀ and live abroad ó kàn máa taxi ni àwọn ìlú kan wà wọn wọ mọ́tò èrò ní Nàìjíríà ni o wàá rò pé ìlú bòmí ló wà yàtọ̀ sí èkó gbọ́ngbà yẹn nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ tí mo travel lọ sí ìlọrin tí mo travel lọ sí ìbàdàn ṣe ló dàbẹ̀ pé mo wà ní another country ni ó máa ó máa sílẹ̀ kó máa wọ taxi ni ó máa jókòó conveniently àwọn taxi tó dẹ̀ wà pa kí ló wá ṣẹlẹ̀ ibo la ṣàṣìṣe ibo ni ìṣòro yẹn ti wá ẹ jẹ́ aṣàtúntò sọ̀rọ̀ nàìjíríà ẹ̀yin èèyàn ẹ̀yin ìjọba kò gbúdọ̀ máa lọ báyìí nítorí gbogbo àwọn ẹ wo ẹ̀rù gan bà wá gbogbo àwọn ọmọ táwa gan ìyá táwa jẹ ta jẹ kọjá yìí àfẹ́ káwọn ọmọ wa jẹ gbogbo àwọn ọmọ wa tó wà ń lé sí tá à ń rán lọ sùkúl tá à ń invest owó lé lórí bàgbàlagbà gan ṣe ń kàwé lọ́wọ́ nàìjíríà kò mọbi tó máa yà sí tó bá kàwé yẹn tán ọmọ tá à ń rán lọ sí sùkúl gan àmọbi tó máa yà sí láti sọ àtọmọ mi máa jáde tó bá jókòó tó wà ń lé fọ́dún méjì ẹ jọ ọmọ wo ló máa jókòó even ẹ jẹ́ kí sọ fún yín ẹ jẹ́ sọ ìtàn kan fún yín nílùú yìí ọmọ kan ó dèlùú yìí kò níwèé ó dẹ̀ gúdù gan òun ni ẹ má bínú one minute. hello ìbílẹ̀ rédíò lẹ́wàá yó ó já sọpẹ́ ló sọ̀rọ̀ ìyá ìyá ìyá ìjọkẹ́ bèbí là wà. iwájú lọ́pẹ́jì tí màmá rẹ̀ fi. àmì àmì àṣejùmarè ẹ ṣe gan ma ẹ ṣe gan ẹ ṣe gan. mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí ó já sọ pé ọkùnrin ń sọ yìí ni ń gbọ́ pé ọ̀rọ̀ nàìjíríà ń lọ ọ̀rọ̀ nàìjíríà o ibi tọ́rọ̀ nàìjíríà lọ bá síde bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. nítorí pé kí wọ́n ní ìlú tòrò ọmọ àlejò ò tí ì dàgbà ni. Hmm. tí ọmọ àlejò bá dàgbà ibẹ̀ yóò ní tòrò mọ́. Hmm. láti nineteen fifty fifty fifty hmm. tó fi jẹ́ ní seventy tó bá ní kí n wọ̀ ọdún yẹn pèlè nítorí ẹ̀ máa gbé iṣẹ́ pé kí n mọ̀ bá mú lóyìnbó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹjọ́ ṣé ọrọ̀ ajé wa tán ni títà tí wa epo ṣó tán ni òdìjọ́ tó bá rò pé gbogbo táwọn kó jọ yìí òfo ni gbàgbé ẹnìkan ní bí ten million fifteen million twenty three kan million billion tó kó pamọ́ tó fi owó títí títí tó fi sílẹ̀ lẹ̀ general títí ọ̀dà àwọn ò ní skul wọ̀ ọba níbo là ń bá lọ ó jẹ́ tó bá ronú pé jọ́tà bá kú wọ̀ ní tí a ó pẹ̀lú yẹn ìyẹn nìkan nílùú yẹn tó lè tòrò ṣùgbọ́n wọ́n bí wọ́n jáde wọ́n bí gbogbo bíbà ìṣerí ṣé àwọn tó ń tọ́jú owó yẹn sílẹ̀ fún wọ́n ti rò ipá àwọn ọmọ yẹn máa gbẹ̀yìn àwọn ni lójijì tó bá rò tó bá rò ní ṣẹ́jú ṣẹ́jú pé ọlọ́run ló ní ẹ̀mí àwọn hmm. ẹ̀yìn kan lẹ̀mí yẹn lè jábọ́ káwọn ṣe dáadáa ṣùgbọ́n wọn ọ̀rẹ́ kú mọ̀ nǹkan ṣe wọ́n sì pé ọmọ ọmọ táwọn bí yẹn àwọn làwọn fẹ́ tọ́ ọjà àgbà ọlọ́run ló máa ń tọ́ gbogbo àjà àgbà wọn kò ní sí àwọn ọmọ wọn mi ò ṣètò kan kò dẹ̀ ní sí àwọn ṣùgbọ́n ọ̀rọ̀ ti pé àwọn ọmọ ọlọ́mọ kan wà ìyà ń jẹ wọ́n hmm. àwọn ọmọ wọn fi ọmọ aláta táyà àtijọ́ ló ṣe dáadáa jù nítorí ọmọ aláta jẹ ẹni tó ń gbálẹ̀ ẹlòmíì pọ̀ ní ọ̀rọ̀ ọmọ lọ sí skul tó fi jáde fásitì ṣé mo pẹ́ lòmí nítorí pé ọmọ òun ló kàwé ló ṣe wá ṣẹ́rú ń bí kí ọmọ náà tuntun burúkú burúkú kí wọ́n kọ́ ọ̀nà ẹ̀jọ̀ kó fún ọmọ lọ́sùn kó wá jẹ́ ìdíkọ́ mọ̀ ẹ́ máa ní kó má rí iṣẹ́. bẹ́ẹ̀ náà hmm. ló ṣe fẹ́ rí. àní mo tiẹ̀ fẹ́ sọ ti kan náà ọmọ yẹn kàwé ìyá mi ọmọ yẹn mọ̀wé gan ó wá sílùú yìí ṣẹ́dẹ̀ mọ̀ pé kò yẹ́dọ̀mí tó bá wá sílùú yìí tó bá kàwé tó bá wá kàwé lùú yìí tó ò bá níwèé gbèlú o ò lè lọ sí yunifásitì o ò tiẹ̀ lè lọ tó ka pé o ka secondary school ẹ̀ o ka yunifásitì tán o ò lè ríṣẹ́ wọn ní fún ẹṣẹ́ nítorí pò níwèé now ó wá wà lé ó wà lé kẹ́lẹ́ bá mọ̀ nǹkan tí mo tó àlá sọ pé ó máa ń fa trauma ìrònú oríṣiríṣi ó jẹ́ kí ọmọ yẹn kó rán mẹ́ta ni ọmọ ìkéré nítorí ó mọ̀wé gan ó wá ń rí àwọn ọmọ tó ọ̀mọ̀wé tóun tún jẹ́ ọmọ ìlú yìí. ṣèbí mi sọ náà nìyẹn ṣèbí tí mi sọ náà nìyẹn. àwa sọ pé nàìjíríà ọmọ èèyàn jáde nàìjíríà ó wà lé ẹ wá sọ pé kó má rorò kúrò ẹni kó má ṣe yahoo ẹni kó má ṣe nǹkan kan ìjọba láti gbé wọn. ọ̀nà wa tí ó di ilẹ̀ lèṣù máa ń jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìyá mi. nígbà táwọn bá kàwé tó ṣe gbogbo ẹ̀sán lẹ́nu mi lọ gbàárù lẹ́nu mi lọ yá owó èlé tí ìyá yóò wá rí owó yẹn kọ́kọ́ ọjà tọmọ náà dẹ̀ wá rí iṣẹ́ bá kílẹ̀ tọ́jọ́ tó gbẹ̀yìn ọmọ ilé pokùnso ọmọ ilé pokùnso ẹjọ́ ká sọ fojú òdodo ọ̀rọ̀ fúnra wa káwọn náà fi àgẹ́gẹ́ di kọ́ sábẹ́rẹ́ dúra wọn sàn kọ́ bó ṣe ní lára ṣùgbọ́n yóò rárá làwọn náà pọ̀ hmm. ọ̀dẹ̀ jọ́ ọlọ́run la máa bẹ̀lé wọn lórí o nítorí. ẹ wo gbàyàyé Tinubu gbà tó kọ́dà ẹ̀ ká gbẹjà kànde. ah ìbá ni fún bàbá yẹn o. one thousand ni owó deposit owó mi ó lè kọ́ máa san thirty five thirty five naira every month. ìyá mi àgbà onítàn lórílẹ̀ ẹ pẹ́ fún wa níbi ilẹ̀ ó ti one thousand hmm. ní deposit owó yìí yẹn. kò ní wọ́n lára rárá. ó lè ká máa san thirty five hmm. thousand at thirty five naira every month ṣẹ́rí one thousand lèmi sàn lẹ́ẹ̀mejì lèmi sàn lẹ́ẹ̀mẹ́ta ẹni tó ń kiri òkì odò onílé ṣùgbọ́n hmm. owó yóò owó yóò níyàn rárá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé ìjọba iṣẹ́ ìlú ìlú èkó náà ṣe bí ìjọba kan ló ṣe yẹn. bẹ́ẹ̀ni. ah pípù kò sí skul ọ̀sẹ̀ mọ́ gbogbo àwọn gbogbo ọmọ gbòòrò lọ́sùn mọ́ kò sí nǹkan kan fún olówó primary private school. ìyá tó ń tajà gan òrọ́jà tà mọ́ gbogbo ẹ ti. wọn òrọ́jà tọ̀ bẹ́ẹ̀ gbogbo ọmọ orí bẹ́ẹ̀ sọ pé gbogbo ẹ ti wọ́. àwọn ọmọ mi sọ pé tàtàṣe mẹ́rin náà ń tà ní fifty naira àpàrọ̀dé mẹ́fà fifty naira. ọlọ́run á ṣàánú wa. ọjọ́ kan ṣàánú wa ẹ ṣe máa yá ọjọ́ kọ́ ṣàánú ẹ wò ń bà bá yín lórí ètò yìí bẹ́ẹ̀ ni mò ń bọ̀ lọ́nà lọ́wọ́ àgbàná ni wàláì tó kó máa gbogbo tó wà nù mí nígbà tí buhari máa wọlé nígbà tí buhari máa wọlé wàláì mọ́tò gba ọmọ ẹni tá ìgbọ́dọ̀ tán tó máa fún mi ṣe nìyẹn tán tó máa fún mi ṣe nìyẹn ṣé bàbá ṣé bàbá ní kí gbogbo yín dìbò fún ṣé bàbá ní kí gbogbo yín dìbò ṣé bàbá ní kí gbogbo yín dìbò fún ọlá ojú mi ṣe rí otu kàkà kó sọ lára ìyá ìjọ. oúnjẹ ló gbogbo púpọ̀ pélékè sí i nísìnyí tó bá yan Ìgbò látòrí mẹ́jọ wà á yan Yorùbá ní mẹ́fà hmm. bó ṣe wà nìyẹn àwọn àti Ìgbò là ń di àyè lọ́wọ́lọ́wọ́. Ṣẹ́gun dúró jayé ẹ káàbọ̀ sórí ètò Abíọ́dún ọdún ewu Adédọjà ẹ káàbọ̀ sórí ètò ẹni kúláwá sí àárín ẹṣin kan títí láyọ̀ sàlámì ẹ bá wa bẹ̀ wọ́n ẹ jọ ẹ jẹ bá wa bẹ̀ wọ́n torí sọ náà ẹ jẹ bá wa bẹ̀ wọ́n tí gbogbo ẹgbẹ́ ìkọlọ tún ṣe gbogbo public ìkọlọ tún ṣe. wọ́n wò wá gan ẹ wo ọ̀rọ̀ jákàndé ni mo kàn dárúkọ lẹ́ẹ̀kan ni àwọn iṣẹ́ tí jákàndé ṣe nígbà tí jákàndé dẹ̀. wọ́n ti bá iṣẹ́ jákàndé rẹ̀ gbogbo tí jákàndé ni wọ́n ti bá gbogbo ẹ̀jẹ̀ kò sí títà kò sí kọ̀ọ̀kan ọ̀tọ́wọ́ òṣìṣẹ́. nígbà tí mo wo interview ya bàbá yẹn mọ̀kán tó ṣe wọ́n ní bàbá yẹn sọ fún mi ó sọ fún wọn ó ní nígbà tóun débẹ̀ tóun débẹ̀ òun fẹ́ sọ fún wọn pé òun lè bí ìṣí gáàbù láàrin olówó àti tálíkà òun á jẹ́ kí gbogbo àwọn ọmọ olówó àti tálíkà kan máa lọ sí skul ẹ̀kọ́ wọ́n ní à kí ló fẹ́ ṣe èpè ló ṣe ó lóun sọ pé òun máa ṣe ó ní nǹkan tóun ṣe rè ó lóun pe lágbájá ó ní lágbájá ṣó máa ṣe kíní fún òun nǹkan tóun fẹ́ kó ṣe èyí tó bá lóun ò lè ṣe ó máa pa wọ́n tì àwọn tó fẹ́ ṣe ó kó gbogbo wọn mọ́ra ó dẹ̀ ṣe é ṣe nígbẹ̀yìn ó dẹ̀ àti ìgbẹ̀yìn àwọn bàbá tèmi wà lẹ́yìn jákòdé bàbá tèmi sọ pé àgbọ̀dọ̀ ṣòṣèlú hmm. nígbà tí jákòdé fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ wọn ní irọ́ ló sọ ní kò lè ṣe gbogbo ti fẹ́ bẹ̀rẹ̀ bá ló ṣe fẹ́ mi ó lè ra tiwọn sílẹ̀ ó jẹ́ ìwà mú àwọn pọ́jẹ́tì ẹ̀ tó máa fẹ́ ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ ni àwọn tó rẹ́dì láti ah, ṣèlú ló máa pè àpò ń ṣe pé torí pé àwọn kan wà ní òṣèlú wọn náwó àwọn yẹn ò ní pò àwọn tó fẹ́ ṣe tó fẹ́ ràn lú lọ́wọ́ ló máa pè pé lágbájá ṣe fẹ́ ràn lú lọ́wọ́ ó yá máa bọ̀ jẹ́ kí gbogbo àjọṣe òun ló jẹ́ kí Jákàndé ṣàṣeyọrí dè ní tí gbogbo àwa báyìí táwa gbogbo táwa jẹ́ nínú ẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ ìyá ẹ wo òun ni ká jẹun pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fà fún ni ẹ pàdé wa lọ́sẹ̀ tó bọ́ kó sì gbẹ pé ṣé o pé bẹ́ẹ̀ ni mà á rí ní báyìí náà jẹ́ máa rí wa àmì mà àmì àmì ẹ ṣe ìyá mi àmì àrọ́ ajá sọ pé láyọ̀ ẹ ṣe gan ẹ̀yin èèyàn wa ẹ ṣé gan gbogbo ẹ̀yin fans wa all over the world a rí gbogbo yín a dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ pè wọlé Akínọlá ọba bí ọlọ́run ò sí bó tilẹ̀ jẹ́ pé kò wọlé àjọkẹ́ bèbí là wà ìyá wa tó pè wọlé àti àwọn tó dẹ̀ fẹ́ pè wọlé tó yẹ pé ó dàbẹ̀ pé wọn ò pè wọlé gbogbo ẹ̀yin silent listener wa náà gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pápátá gbogbo ẹ̀yin tẹ̀ ń wo wa gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ wa lẹ́yìn pé à ẹ lọ wò bílẹ̀ rédíò wọ́n ṣe dáadáa ó já sọ pé ń ṣe dáadáa gbogbo ẹ̀yin tẹ̀ dẹ̀ máa pè mí náà lẹ́yìn lẹ́yìn iṣẹ́ òwú ẹ tẹ máa ń pè yàbàdàn náà tẹ máa ń kọ́mẹ́ǹdì wa àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ǹt gbogbo ẹ̀yin tẹ́ ń ṣíà àdúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run á máa ràn yín lọ́wọ́ gbogbo ọwọ́ tẹ fi ń ṣíà náà ọwọ́ náà kò ní di òun bàjẹ́ o ọwọ́ náà owó orin lẹ́wọ̀n fi máa ṣe ẹ Williams Ọláyínká ẹ adé ọmọ ọlọ́jà olórí adé ẹ ṣe Samson Akínọlá ẹ Williams Ọláyínká Bíọ́dún Àlàbí ìyẹn prophet wa ẹ prophetess wa Samuel ọmọlára Sheriff ẹ ṣe adé ọmọ Nelson ekodilọ ẹ ṣé gan àpáta ayérayé sanes ìyàwó ọlọ́jọ́bí ẹ ṣé gan olúwọlé Moses olùṣègùn olórí lálẹ́ adé adéjọkẹ́ ẹ gloria shuaibu ẹ ṣé gan ẹ olúmídé olù ẹ ṣé gan adétutù adétutù thank you very much ẹ prophet Olufemi olúfẹ́mi thank you very much ọ̀rẹ́ wa george benson ẹ ṣé gan ìbùkún jẹ́jẹ́ ibk show ẹ ṣé gan ọlọ́wà wà pẹ̀lú yín ẹ fóyèkẹ́ ọlárẹ̀rín shuaibu ẹ ṣé gan bailey mary olúwatóyìn my pastor mrs ẹ ṣé gan god bless you ma ẹ ṣe gan ẹ àti àwọn míì tí a lè dárúkọ ẹ Ìyábọ̀ Adébọ́jẹ̀ ẹ ìyá mi ẹ ṣe gan àtàwọn ẹlòmíì tá a lè dárúkọ ẹ ó dìgbà kan ná ẹ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ bá ṣe ń lọ láṣẹ Èdùmàrè àtúpàdé pẹ̀lú ayọ̀ àtàlàáfíà pẹ̀lú ire o pẹ̀lú ìdùnnú la tún máa fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà kan ná ire o. ṣùgbọ́n oṣù mẹ́fà lolórí ibẹ̀ péré ayé pamọ́ orí alábì ọ̀run rere. mo rí sí òkú oye fún ẹ̀hún alábì mo rí. àǹkú jẹ́jẹ́ aṣẹ̀dá ló tún dé lórí ìjọ èdè ò sábà.